أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم adúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tó tún fún wa nígbà láàyè lénìí láti lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá lánàá àwọn àyà tí a tú ó ń jú wa níwèé ó sì ń ṣàlàyé fún wa àdáyẹnrí tọ́lọ́wọ́n bá ṣe lérí àwọn nàṣọ́rọ̀ tàná àti nàṣọ́rọ̀ tèmí àti ẹ̀san tọ́lọ́wọ́n bá yóò san fún àwọn nàṣọ́rọ̀ tàná lérí àìmọ́ṣe kẹ́nimọ́ni àti àìmọ́ni ìlara àbí ìtara lérí iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán ní Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbà á gbọ́ wọ́n sì gbà á lódodo lérí àwọn àmì tí ń tọ́ka sí ìjà nàbì rẹ̀ èyí tó ń bẹ nínú ìwé ọwọ́ tiwọn náà látara bẹ́ẹ̀ ọlọ́run ọba san wọ́n lẹ́san àlìjẹ́nà ọlọ́run sì ṣèlérí pé bẹ́ẹ̀ náà lòun ó ṣe máa ṣe fún gbogbo ẹni tó bá gbà fún sí ọlọ́run lára ẹnikẹ́ni nínú ẹ̀dá ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá gbà fún sí ọlọ́run lára ẹ̀dẹ́ ẹ̀ tí kò sí kẹ́ni mọ́ni tí ó sì ṣègbéraga lórí tọ́lọ́wọ́n bá ṣe fún ẹlòmíì ọlọ́wọ́n bá ní báyìí náà láti máa san wọ́n lẹ́san lónìí pẹ̀lú ògo ọlọ́run àyà tí a máa gbé ẹ̀wò yóò máa forí sọ àlàyé nípa ntí a mọ̀ sí àtọ̀jìbáàtì àwọn nǹkan tó mọ́ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa nínú àánú ọlọ́run lérí àwọn ẹ̀dá òun náà ni wípé ọba tó dá wa ahalla alhalal wa harrama alharama ọlọ́run ṣe àwọn nǹkan kan ó ṣe wọ́n ní ẹ̀tọ́ fún wa ó sì ṣe àwọn nǹkan kan ó ṣe wọ́n léèwọ̀ nínú àánú ọlọ́run lérí àwọn ẹ̀dá àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ ó pọ̀ ju àwọn tó ṣe léèwọ̀ fún wa lọ ló fi jẹ́ pé ọmọnìyàn kò ní ní àwíjàre kankan níwájú ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tọ́lọ́run bá fi bí pé àwọn nǹkan wọ̀nyí tí mo ṣe léèwọ̀ kí ló dé tó fi ṣe torí pọ́lọ́run ò ní ṣe nǹkan kan léèwọ̀ àfi kó ti fún wa ní nǹkan míì láti lè fi rọ́pò rẹ̀ tó jẹ́ halal jàmá nínú nǹkan jíjẹ ẹ jẹ́ ká ronú sí dáadáa ẹ rí i pé n tó lẹ́tọ̀ọ́ ká jẹ olópọ̀ ju tó lọ ní a máa jíjẹ ni ẹ̀bà jíjẹ ni àmàlà jíjẹ ni fùfú jíjẹ ni sẹ̀mó jíjẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn nǹkan tọ́lọ̀ ní a máa bákan náà níbi nǹkan mímu omi múmu ni oyin múmu ni minerals múmu ni malt múmu ni náà mílkì múmu ni wàrà múmu ni odo tó ní mu ó mọ̀ níwọ̀n bẹ́ẹ̀ náà ni nǹkan lílò àtàwọn nǹkan tá a fi máa ń ṣàǹfààní ìgbélé ayé èyí tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ òun ju èyí tó ṣe léwọ̀ lọ kí ni tọ́lọ́wọ́n bá fi ṣe léyìí wa indalla innama yadullu ala rahmatihi wa shafaqatihi subhanahu wa ta'ala ala ibadihi ó ń tọ́ka sí àánú ọlọ́run lórí àwa ẹrú rẹ̀ ló fi jẹ́ pé tó ṣe lẹ́tọ̀ọ́ ló pọ̀ ọlọ́run ní a má ṣe zìnà ó fún wa nígbà láàyè ká fẹ́yàwó ó ní bọ́ bá wọ o lè fẹ́ kan o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta kódà o lè fẹ́ mẹ́rin tó bá lágbára ẹ̀ lásà ti lè hàn náà ní tá a mọ̀ sí ìwà àgbèrè àti ìwà ṣìnà àánú ọlọ́run tó ga òun ló lé ẹnìkọ̀ọ̀kan wa bá lórí pé ọlọ́run ọba ṣe àwọn nǹkan kan lẹ́tọ̀ọ́ tó sì ṣe pé n tó ṣe lẹ́tọ̀ọ́ yìí òun ló pọ̀ jù yóò wá ṣe ni lé mọ̀lẹ́ni àwọn ẹ̀dá mọ̀nìyàn àwọn tọ́lọ̀wọ̀n bá ṣe léèwọ̀ gan ni wà á máa ń wà ṣe ọlọ́run ní a máa mu tí ẹ̀rọ òun ò lè máa mu bẹ́ẹ̀ sì ni ọlọ́run ti ṣe àwọn nǹkan tó pọ̀ lẹ́tọ̀ọ́ ní nǹkan mímu débi wípé kò yẹ kó o tiẹ̀ tún nàgà wo ohun tó ṣe léèwọ̀ nínú nǹkan jíjẹ má ẹlẹ́dẹ̀ àwọn ẹran tó ní a lè pọ̀ débi pé yẹn gan yẹ kó tó yẹn tayọ kéèyàn tún máa nàgà sípẹ́ ní ẹlẹ́dẹ̀ lówó máa jẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jàmá ìjọba ànábì adama gbọ́ bí ṣèdí ni tó fi jẹ́ pé àyà tá a fẹ́ gbé ẹ̀wò lẹ́ni ọ̀rọ̀ nípa àwọn ìkẹ́ ọlọ́run tó ṣe lérí wa lórí àwọn nǹkan tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ tí ẹnikẹ́ni ò sì lẹ́tọ̀ọ́ àti sọ ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ bẹ́ẹ̀ sì ni ò gbúdọ̀ sọ́dẹ̀wọ̀ fọmọlàkejì nǹkan kí nǹkan tọ́lọ́run bá sì ti ṣe ní ẹ̀tọ́ ẹnikẹ́ni ò gbúdọ̀ sọ́dẹ̀wọ̀ gbogbo tọ́lọ́run bá sì ti ṣe léèwọ̀ ẹnikẹ́ni ò gbúdọ̀ sọ́dẹ̀ ẹ̀tọ́ ẹ̀ṣẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run kódà bí ìgbà téèyàn ń fi gágbága pẹ̀lú ọlọ́run ni bọ́lọ́run bá ní nǹkan halal ni ẹ̀ṣẹ̀ tó tóbi ni ìtọ́lọ́run halal tí wọ́n wá lọ́dọ̀ tiẹ̀ haram ni ẹ̀ṣẹ̀ ńlá ni ìkíní kejì méjèèjì ń ọlọ́run ọba lòdì sí ó náà làwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò nínú tafsir wa lénìí abẹ́lọ́ nínú títóbi rẹ̀ eléyìí tí a tún ké fún wa lénìí ọlọ́run mọ́sá ìjọ ṣe wá láǹfààní. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين القرآن pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah arahman ọba tí ó kẹ́ gbogbo aláyé ẹni tó ṣe tọlọ́hún ọlọ́run yóò kẹ́ ẹni tí ò ṣe tọlọ́hún ọlọ́run yóò kẹ́ láyé rahmaniya òun lọ́lọ́run ọba máa ń lò fẹ́nìkọ̀ọ̀kan wa láyé bójú bá rọ̀ òní rọ̀ sílé ẹni tí ń ṣe tọlọ́hún nìkan àti ẹni tí ò ṣe tọlọ́hún òjò rọ̀ délé ẹ̀ nígbà míì tó bá tún wù ọlọ́run ọlọ́run á ní ẹni tí ò ṣe tiẹ̀ káwọn nǹkan rẹ̀ ó tún máa dá ju tẹ̀ ń tí ń ṣe tọlọ́hún lọ láti lè máa fi ṣàdánwò fẹ́ni tí ń ṣe tọ́lọ́wọ́n ọba láyé ṣùgbọ́njọ́ gbẹ̀ndé alikiyama arahim odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ níjọ́ náà ọlọ́mọṣẹ́ kẹ̀mí àti ẹkún náà ẹni tí ó kẹ́ tó bá jọ́ gbẹ̀ndé alikiyama ọlọ́wọ́n bá ní ayọ́ alladhina amanu ọlọ́ni mo pè yín tẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ẹ̀yin tẹ́ gbà pọ́ ọba Allah ó náà lọ́ba tó tọ́ sí ìjọsìn tí nǹkan míì kò tọ́ sí jọ́sìn lẹ́yìn ọlọ́run tẹ́ ẹ sì tún gba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ ẹ gbàgbọ́ lójíṣẹ́ tẹ́ ẹ gbàgbọ́ lójíṣẹ́ kan yìí pé kò ní sànábì míì kankan lẹ́yìn rẹ̀ mọ́ ọlọ́run bá ní mo pè yín ya ayọ̀ alladhina amanu ọlọ́run ní mo pè yín tẹ́ ẹ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ torí pé ẹ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tá sọ̀n ó dúró lórí àwọn ọ̀nà tá fi ṣàlàyé ẹ̀ ìgbàgbọ́ nínú ọlọ́run fóun náà ní ẹnìkan ṣoṣo òun nìkan ṣoṣo níjọ́sìn tọ́sí ìgbàgbọ́ nínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé òjìṣẹ́ ọlọ́run ọba ni ẹrúsìn ọlọ́run ọba ni kò sánẹ́bí mi lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ni mo pè yín ma ọlọ́run ni ó ti dèèwọ̀ ẹ gbúdọ̀ sọ́ di èèwọ̀ ẹ gbúdọ̀ pélé yálà fúnra yín àbí fẹ́ lòmíì tọ́jìbàtì mọ́ ahallallahu lakum àwọn nǹkan tó dáa nínú àwọn tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ má sọ déwọ̀ fúnra yín ẹ má sì ṣe léèwọ̀ fẹ́ lòmíì ntọ́lọ́wọ́n bá ń sọ ń bì í a rí wípé ó wá nípò mudọ́f wá mudọ́f ilé yìí mọ́ tọ́jìbàtì mọ́ ahallallahu lakum tayyibati yẹn ìyẹn ni mudaf ma ahallallahu lakum ìyẹn ni mudaf ilayhi nítorí pé tá a bá lọ tu wípé ọlọ́run ọba ní ẹ má ṣe léèwọ̀ àwọn nǹkan tí ó mọ́ léyìí tí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ àti tu ní àti khabar nìyẹn ṣùgbọ́n tí ń bẹ nínú àyà yìí ó náà ni wípé mudọ́f àti mudọ́f ilé yìí ó náà ni wípé la tuharrimu tayyibat tayyibatul halal ọlọ́wọ́n bá ní la tuharrimu ẹ má sọ di èèwọ̀ yálà fúnra yín àbí fẹ́ lòmíì ma ahallallahu lakum àwọn tó da n tó mọ́ nínú àwọn tá a ṣe lẹ́tọ̀ fún yín ẹ má sọ déèwọ̀ fúnra yín ẹ má sì sọ déèwọ̀ fẹ́lòmíì wàlà tààtàdù bẹ́ẹ̀ sì ni ẹ má tún tayọ àlà iná lọ ẹ̀bọ́lmọ́ torí pé dájúdájú ọlọ́run ọba tí ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ gbogbo olùtayọ àlà aláṣejù ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ wọn ọlọ́wọ́n bá ṣe ìthbátu sifatul mahabba ìròyìn ọlọ́run nínú àwọn ìròyìn ọlọ́run ó ní nínífẹ̀ẹ́ ọlọ́run ọba máa ń nífẹ̀ẹ́ nǹkan a sì máa kórìíra nǹkan nínú àwọn ìròyìn ọlọ́run ni àǹtà wa fẹ́ mú jáde nínú àyà yìí ó náà ni wípé àtọ̀yìbáàt àwọn nǹkan tó mọ́ nínú àwọn tó lọ ń ṣe lẹ́tọ̀ọ́ ó ń bẹ minal mọ̀tọ́rìn nínú àwọn nǹkan tá à ń jẹ sẹ́nu nínú àwọn tó mọ́ o ò gbúdọ̀ ṣe fúnra rẹ o ò sì gbúdọ̀ ṣe léèwọ̀ fẹ́lòmíì náà ẹ̀ṣẹ̀ ni lápèjúwe àmàlà ẹ̀bà kẹ́nìkan wá ní ẹ̀bà ti di èèwọ̀. E látara pé ẹ̀bà ọ̀bá wọn la mú o lè sọ pé ìwọ ọ̀mọ jẹ ṣùgbọ́n o gbúdọ̀ ṣe léèwọ̀ fẹ́lòmíì nítorí pọ́lọ́wọ́n ọba kò ṣe léèwọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn oúnjẹ èyí tọ́lọ́wọ́n ọba ṣe lẹ́tọ̀ọ́ bóyá àwọn ò máa jẹrú ẹ̀ nínú ìlú ibi tó ti wá o lè sọ pé wo ò máa jẹ ṣùgbọ́n tó o bá ti rí ẹ̀rí kankan nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú súnà tànẹ́bì o gbúdọ̀ sọ pé èèwọ̀ ni oúnjẹ náà لا تحرموا طيبات ما أحل الله àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run la tuharimu ọlọ́run ní ẹ gbúdọ̀ haram ẹ gbúdọ̀ sẹ́lẹ̀ ìwọ̀ tọ́jì bá ti àwọn nǹkan adùn ayé mọ ahalọ́lọ́ lakum èyí tó ìpọ́n lọ́wọ́ ọba ló wù fúnra rẹ̀ tó ṣe lẹ́tọ̀ fún yín ó ń bẹ nínú nǹkan jíjẹ ó ń bẹ nínú nǹkan múmu ó ń bẹ níbi nǹkan lò níbi ọkọ̀ gúngùn níbi ilé kíkọ́ níbi aṣọ wíwọ̀ o ò gbúdọ̀ ṣe léèwọ̀ tí wọ́n bá ní ìran aṣọ kan tó yẹ pé o ò nífẹ̀ẹ́ sí láti máa wọ̀ ọ́ ìwọ lè sọ pé o ò fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n o gbúdọ̀ sọ pé ó déèwọ̀ fáwọn ènìyàn lókùrú gbàtọ́ lọ́wọ́ bó o ti sọ pé wọ̀ lásọ ọ̀hún tí ó sì tako ìlànà tànẹ́bì irú àwọn gbólóhùn bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni níwájú ọlọ́run ẹ̀rọ àwọn èèyàn míì nítorí pé wọ́n yé ṣe nǹkan wọ́n sì sọ nǹkan yẹn di wọ̀ fáwọn èèyàn lẹ́bìrì àwọn ìjọ kan torí pé olórí wọn ò lè wọ bàtà ó sì sọ wíwọ bàtà di haramu eléyìí ò sí nínú Islam tẹ́ ẹ bá sọ pé nǹkan kan jẹ́ haram ọlọ́run ni ó sọ pé haram ni nǹkan kan jẹ́ halal ọlọ́run ni ó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá bá ṣe ní halal tó ṣe lẹ́tọ̀ọ́ ẹnu ẹnikẹ́ni ò gbá láti sọ nǹkan náà dèwọ̀ yálà fúnra rẹ àbí fẹ́ lòmíì. ọlọ́run ọba ní ẹ ò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ tọ́jìbáàtì mọ́ àhálàláwù lẹ́kún àwọn tó da níbi tọ́lọ́run ọba ṣe ní ẹ̀tọ́ fún yín láàfin ní ó ń bẹ nínú nǹkan jíjẹ àwọn oúnjẹ tọ́lọ̀ ń ṣe ní halal ò gbúdọ̀ sọ pé ó di haram láàfin máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lẹ́nu ẹlòmíì ó kàn máa tẹ́sí nǹkan kan lórí set ẹ má jẹ oúnjẹ báyìí mọ́ o ẹ má jẹ mọ́ kí ló dé tí wọ́n fi ní jẹ mọ́ kí ló dé ẹnìkan ló tẹ́sí òun pé èèyàn gbúdọ̀ jẹ indomie mọ́ kí ló dé tí wọ́n fi ní jẹ sọlọ ń lọ sọ pé haramu ni àbánabi ló sọ bẹ́ẹ̀ káwọn èèyàn má jẹ tọ́kì mọ́ o kí ló dé tí wọ́n fi ní jẹ sọlọ́run sọ ní tọ́kì ní tó bá rí ni kò wí ká gbọ́ jẹ́ pé ìmọ̀ sọ gbólóhùn pé nǹkan kan ti di haram ní tó lágbára ni ṣùgbọ́n láwùjọ wa lé ní àwọn èèyàn ò ká mọ́ ẹnì kó haram ẹ ṣe ọkọ̀ haram ni ò lórí ọkọ̀ ta ló sọ ni ọlọ́run ní haram ni sunnah anabi sallallahu alayhi wa sallam òun ni ó sọ fún wa pé nǹkan yìí ti da haram ìtumọ̀ haram ni pé tó o bá ti ṣe nǹkan yẹn ó jìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló nìkápá rẹ̀ òní òní ọba ṣòfin ṣùgbọ́n kẹ́nìkan wá sọ pé nǹkan kan jẹ́ haram àbí nǹkan kan jẹ́ halal ọlọ́run ò fi kápá rẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan sọ́wọ́ ẹnikẹ́ni lọ́lọ́run ọba fi dojú ọ̀rọ̀ yẹn kan wá mùmínì ọlọ́run ọba fi ní ya ayyuhal amanu. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. لا يمين القرآن ọlọ́run fẹ́ ká mọ ẹ̀ṣẹ̀ tó ń bẹ níbi kéèyàn ó kàn lanu kó sọ pé nǹkan kan ti di haram àbí kéèyàn ó sọ pé nǹkan kan ti di halal láìsí pọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ ó ń bẹ níbi ìṣesí bẹ́ẹ̀ èèyàn ń parọ́ mọ́lọ́run ni ní tí ò sọ èèyàn sọ pé ó sọ kódà ọlọ́run jẹ́ kó yé wa pé gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní soríire ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ìyẹn ń bẹ ẹnu suratul nahal a'udhu billahi minash shaitani rajim. بسم الله الرحمن الرحيم ọlọ́ni ولا تقولوا ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون àwọn mushrikun àwọn ọ̀sẹ̀bọ nítorí pé lórí ahọ́n wọn nǹkan ìpẹ́ déèwọ̀ ẹni ẹja wò nílẹ̀ Yorùbá wa àìmọye nǹkan tá a pè léèwọ̀ sọ́lọ́n ló pè bẹ́ẹ̀ bóyá nítorí nínú àṣà wa a sọ pé déèwọ̀ igún ṣé mùsùlùmí lè jẹ́ mùsùlùmí wà lè jẹgún nítorí pé èyí tí ó fi jẹ́ haramu tá a fi lè jẹ́ anábì ti ikùn ó ní ọwọ́ ọwọ́ èékánná báyìí bẹ́ẹ̀ sì ni a máa jẹ ẹranko ẹgbẹ́ a máa jẹ nǹkan lórí àwọn nǹkan yẹn anabi ti sọ fún wa pé èyíkéyìí inú ẹranko tó bá ti nírú nǹkan yẹn a gbọ́dọ̀ jẹ ìdí tá a fi jẹ nìyẹn kì í ṣe pé torí pé àìjẹgún àìjẹgún bọrí kì í ṣe torí yẹn ló yá jẹ torí pọ́lọ́wọ́n bá ní a gbọ́dọ̀ jẹ ó sì wà lábẹ́ ntànàbí láàgùdọ̀ jẹ́ ni torí pé ṣẹ̀ ńlá ń bẹ níbi kéèyàn ó máa sọ pé nǹkan kan ti di haram àti kéèyàn máa sọ pé nǹkan kan ti jẹ́ halal láì ní téèyàn gbẹ́sẹ̀ lé ọlọ́run ọba fi sọ wípé wala takulu ọlọ́run ọba ní ẹ̀yẹ́ máa sọ ẹ̀yẹ́ máa lanu gbàgà láti lè máa sọ lórí ahọ́n yín bẹ́ẹ̀ sì ni tẹ̀ ń sọ yẹn irọ́ ni. ẹ wà máa sọ pé haza halal ẹ máa sọ pé eléyìí o halal ni wa haza haram ẹ máa sọ pé eléyìí ti di haramu ẹ gbọ́dọ̀ dé tẹ̀rọ bẹ́ẹ̀ sì ni rọ́lẹ̀ ń pamọ́ lọ́hún ẹ̀ lẹ́rìí kankan lérí tẹ́ ń sọ láti lè sọ pé nǹkan kan jẹ́ ọlọ́run ọba ní iná lẹ́dí iná yọ̀fùtẹ́rù ní àlàlá ẹlẹ́kẹ́dẹ̀ ọlọ́run ní gbogbo àwọn tó ń paru rọ́bẹ̀ mọ́ ọlọ́run ìtọ́lọ́run ọba ò ṣe ní halali tí wọ́n ló ti di halali ìtọ́lọ́run ọba ṣe ní halali tí wọ́n ní haramu ni ìtọ́lọ́run ọba ṣe ní haramu tí wọ́n ní halali ni ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láàyò fọlẹ́ ọlọ́run wọn ò ní là wọn ò ní ṣoríire jàmáà èpè wo ló tún tóbi tó bá wọn. ìdí nìyí tó fi jẹ́ wípé ká tètè ya lọ mọ́ lọ́ràn àti lè máa lanu gbàgà pé nǹkan kan ti di haram kéèyàn ó sọ́ra ẹlòmílẹ̀ gbé ah irú fìlà wo lówó ah subhanallah fìlà yìí fìlà five thousand naira lélẹ́yìí haram ni haram ni haram ta ló pè ní haram sọlọ́n ló pè ní haram àbánábì ló pè ní haram àṣejù nìyẹn nídìí ẹ̀sìn ntọ́lọ́wọ́n ọba ọba pè léèwọ̀ mọ́ sọ́dẹ̀ èèwọ̀ fúnra rẹ o lè má lò ní tiẹ̀ ṣùgbọ́n wọ́n má pè léèwọ̀ fẹ́lòmíì àmọ́ ntọ́lọ́wọ́n ọba ti pè léèwọ̀ ẹnu wa gbà ká pè léèwọ̀ fẹ́ni tó bá ń ṣe pọ́lọ́wọ́n ọba ò fẹ́ ká ṣe pọ́lọ́wọ́n ọba fẹ́ pé la tuharrimu tayyibati ma ahallallahu lakum ọlọ́run ọba ní ẹ gbúdọ̀ máa sọ di èèwọ̀ fáwọn ènìyàn àbí fúnra yín àwọn tó da nínú àwọn tọ́lọ̀ ń dá sáyé tó ṣe ní halali fún yín ẹ má sọ di èèwọ̀ fúnra yín mọ̀nà kódà láàyè kan àwọn àfọwọ́nímọ̀ tafsir wọ́n ní àwọn oore tayé ìgbádùn ayé kì í ṣe kèfèrí nìkan lọ́wọ́n ọba ṣe fún kakọ́ ilé tó da kì í ṣe kèfèrí nìkan lọ́wọ́n bá ní ká kọ́lé tó dáa ká lu ọkọ̀ tó dáa kì í ṣe kèfèrí ọlọ́wọ́n bá ní ó lu ọkọ̀ tó dáa ká wọṣọ tó dáa kì í ṣe kèfèrí lọ́lọ́wọ́n ní kó wọṣọ tó dáa gbogbo àwọn tó yí báàt ọlọ́run wá sàdáyàn rí rẹ̀ pé mọ́ àhálọ́lọ́wọ́ èyí tọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún yín torí pé nǹkan mi ń bẹ a máa wu ojú a máa wu ara sùnmọ́kọ́lọ́run bó so pé ẹ̀yin ẹ̀ má débẹ̀ o àmàwọn nǹkan tó da nínú nǹkan gbádùn ayé tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún yín ọlọ́run ní ẹ má sọ dé èèwọ̀ fúnra yín bí n ṣe ń bẹ láyé ń bì ẹni tó jẹ́ mùsùlùmí yóò lò ẹni tí èyí yìí ṣe mùsùlùmí náà òun náà ó lò ṣùgbọ́n tó bá di jọ́gbìn dàlí kìyàmọ̀ mùsùlùmí nìkan ni ó lò ọlọ́run bá fi sọ nínú alukur'an nínú suratul a'raf أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من حرم الزينة قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون ọba ó tún bá wa sọ̀rọ̀ láti lè mọ kí àyà yìí lẹ́yìn ọlọ́wọ́n bá ní kú irẹ́ ànábì sọ fún wọn mọ́ni arọ́mọ zina tálẹ́ ọlọ́wọ́n bá ní rẹ̀ ànábì bí wọ́n léèrè tálẹ́ ni náà nínú yín tẹnu rẹ̀ gbà láti lè máa sọ àwọn nǹkan adùn ayé èyí tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fáwọn ẹrú sin rẹ̀ ta lẹni tó ń sọ páràmù ni ta lẹni náà ọlọ́run nílẹ̀ ànábì bí wọ́n léèrè. ọlọ́run ní gbogbo ń tọ́ da nǹkan mèremère nínú nǹkan tá a fi jí kí ẹ̀dá ọlọ́run ọba ní ta lẹni tó ń sọ bẹ́ẹ̀ ẹlòmíràn máa sọ lẹ́nu ẹ̀sìn mọ́ ó sì pẹ́ ẹ̀lẹ́ni ọlọ́run ẹ bá rí ọkọ̀ tí ń lò táwọn ẹni ọlọ́run ṣé kéèyàn ó lo ń tọ́ da ó mú kó nu ìjẹni ọlọ́run láyé sáta sáwó fún ọlọ́run sófè wà kàlàkì balẹ̀ ta sáwó fẹ̀ hosùnì balẹ̀ ta sáwó fẹ̀ hosùnù olùkè wà balẹ̀ ta sáwó fẹ̀ hosùnù sómùtì wà kò sí nínú pa súnmọ́ ọlọ́run lobososo fi wálé kàlàkì kéèyàn wá máa wọṣọ irun ẹran kéèyàn wá máa wọ aṣọ tó ti ya kí wọ́n wá lẹ̀ aṣọ lọ́nà bíi méjìlá kéèyàn sì níkápá àti ràyí tó dáa jù yẹn lọ kéèyàn wá lóhun ráyé sá balẹ̀ tasa òwò fọ́sọ́nà sọmútì wálé kólókè ìtàn pè ní èèyàn jẹ́ ẹni tí ó súnmọ́ lọ́hùn ó ráyé sá òun náà ni kéèyàn ó jẹ́ ẹni tí ó ní sùúrù ẹni tó ń fẹnu mọ́nu ẹni tí yìí dá sí tí ó kàn ẹni tó sì níwàá rè ní ti ń jẹ́ pé yẹn ráyé sá ọlọ́run ọba ń fi iye wa nínú àyà yìí pé ta wá lẹni náà ìbéèrè yìí ìbéèrè pé ta lonítọ̀hún ta lẹni tó fẹ́ ṣe kàngbà pẹ̀lú ọlọ́run tó náà fẹ́ ṣe déédéé pẹ̀lú ọlọ́run níbi sísọ pé nǹkan yìí halal nǹkan yìí haram ọlọ́run níta ló nítọ̀ ọlọ́run ọba nírẹ̀ ànábì sọ fún wọn kúl. ọlọ́run ọba nírẹ̀ ànábì sọ fún wọn ìyáálé lẹ́dí náà àmọ́nu ọlọ́run nítorí ẹ̀yin onígbàgbọ́ mo fi gbogbo ẹ̀ lélẹ́dínà àmọ́nu torí ẹ̀yin tẹ́ ń ṣe tọ́lọ́run náà la fi ṣe gbogbo ìgbádùn ayé torí tiyín ni orílẹ̀-èdè wa táwọn ẹni ibi pọ̀ ju ẹni ire lóde ọmọ jẹ wa kò yẹ ká jìyà torí pé gbogbo tọ́lọ́run dá síbí kò yẹ kí ìdílé kan ó wà kó mọ̀ lọ́kọ̀ lórílẹ̀-èdè fámìlì kan kò yẹ kó mọ̀ ní ọkọ̀ tí ó máa lọ kò yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run bá ebi tó yín náà la fi dá síbẹ̀ kùlìyàlì lẹ́dí iná àmànú ẹ̀yin tẹ́ tẹ́ bá sì ríbi táwọn èèyàn ti fi tọ́lọ́n tó gbèsè ayé wọn ẹ sì rí wọn tó máa gbádùn gbogbo ọkọ̀ tí wọ́n páàkì síta ẹ mẹ́jọ ọmọdé kankan ó débẹ̀ o ẹ wàá lọ kó security bò ó tásọ bá ṣèṣì kan yóò wá máa pariwo ní bàbá olówó bá sájáde girigiri torí pé owó cooperative náà lọ yá tó fi rà á ìjẹpàdùn àgbàdé bẹ́ẹ̀ gbogbo ohun tó wá múra kankan kan sí yẹn láwọn ìlú Islam ọkọ̀ yẹn gan náà fi ń ṣe taxi kọ̀tán náà fi máa taxi táwọn èèyàn máa wọ̀ tí taxi bá sì ti gbèrò kan ó ti parí kọjá dandan kérò okun ọwọ́ adìẹ afúnra yín mọ́ra síbẹ̀síbẹ̀ náà sọ tó kájú ẹ̀ taxi tó bá ti dá dúró ìwọ nìkan náà ni ó ń gbé ọ lọ náà nu kò sì sọ̀rọ̀ wípé ajérò gbé ẹ kò sáà ń jérò gbé ìwọ gan lè máa gbé mọ́tò rẹ lọ kó o tún gbé yàn láì ṣe pé ọlọ́kọ̀ ó tún gbé yàn ó tún gbowó rẹ ó tún yóò tún máa lọ kò sí yúnọ̀ kan tí ọ̀bọ̀ ọjà ròdù oní títì àwọn yìí ni wọ́n mọ̀ sọ pé àwọn lérò àwọn làwọn ní ọ́ bọ́ọ̀ bá sì gbà fún ọ ò ní lọ gbogbo bá a ṣe wá ṣe tó náà sáwá torí ẹ̀ lànà ọlọ́run bá ní tẹ́ ẹ bá ti fìtọ́ ọlọ́run tó ẹ mọ̀ gbádùn ọlọ́run ní gbogbo nǹkan gbádùn yìí lilladina amanu fil hayati dunya láyé ń bí ẹ̀yìn la ṣe fún ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ nígbàgbọ́ nu ọlọ́run ẹ̀yin la ṣe fún kẹjẹ ń tó da kẹwọ ń tó da kẹlò ń tó da ẹ̀yin la ṣe fún. kí wá ṣe pẹ́yìn nìkan lẹ́ẹ̀mọ́ ní àwọn tí ò ṣe tọ́lọ́ náà wò ní torí pé rọ̀hàmọ́ níyà tọ́lọ́ nìyẹn àjọkẹ́ ayé ni ẹni tí ò ṣe tọ́lọ́ gan náà ó ní ó mọ̀ ló ń tó da ṣùgbọ́n kálísọ̀tà ìyá ọmọlẹ́kẹ̀ẹ́ àmà ṣùgbọ́n tó bá rí dọ́gbé ní àlìkí àmọ́ ẹ̀yìn nìkan lẹ ní kò ní kángun sọ́dọ̀ tiwọn ìyà làwọn ó jẹ ẹ̀yìn lẹ́tún jẹ gbádùn tó bá tún rí dọ́gbé ní àlìkí àmọ́. ọlọ́wọ́n bá ní tá à ń ṣe fún yìí à ń ṣàwọn àlàyé àmì ọlọ́run à ń ṣàlàyé ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ fún yín kọ́rọ̀ ó lè yé yín ìyẹn túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ tó tóbi òun ni kéèyàn ó kàn sọ nǹkan kan dè wọ̀ ẹlòmíì lè pera rẹ̀ ní wòlíì àbíṣe kan ọmọlẹ́yìn mi látòní lọ ẹja dè wọ̀ fún yín ẹ̀gbọ́dọ̀ jẹjà mọ́ nítorí níbẹ̀ bá ti sọ náà láàmà lò tó ń lọ dẹ́ja ni tó ń sọ pé jáde wọ̀ àwọn míì bá tiwọn débi pé ẹyin jíjẹ ti di haramu àwọn ò tún gbọdọ̀ fẹ́ ẹnu kan ẹyin mọ́ ẹyin asọ́nà ah, lẹ́gbọ́dọ̀ ẹyin lẹ́ tún jẹ níbi tọrọ dé yìí lẹ́ jẹ yín <laughs> ó ti di haram bó mu mílíkì haram ó ní jamaa gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba lòdì sí ọlọ́ni wala ta'tadu ẹ má tayọ àlà èyí tó bá ṣe ní halali fún yín ẹ haramu èyí tó bá sì ṣe ní haramu ẹ má halal ìtumọ̀ pé ẹ má tayọ àlà nìyẹn kí ló wá ń jẹ́ tó yìí báàtì kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó mọ́ tọyibat ó ń bẹ níbi nǹkan jíjẹ gbogbo ntọ́ lọ́wọ́n bá ní a máa jẹ ọlọ́run rí i pé wọ́n mọ́ lófin ní ká máa jẹ èyí tó bá ní a máa jẹ tá a bá wò dáadáa a rí ipa burú bẹ́ẹ̀ àwọn tó ní a máa mu tọyibat ni wọ́n ọlọ́run bá rí pé wọ́n mọ́ lófin ká máa mu èyí tó bá ní a máa mu arákùnrin kan jọ kan ó ní à ah, olówó ní ọtí kílè yẹn fẹ́ mu kì í ṣe pé ẹni ọlọ́run o kì í ṣe pé mánì ló débẹ̀ o ó àmọ́ ló gbogbo ló korò lẹ́nu olóṣù náà ló ṣe lọ́sọ̀ọ́ jama ọlọ́run ò ní sọ pé ká mọ̀ ọ́n mú nǹkan kan àbí kó sọ pé tọ̀yì bá ti mínà tọ̀yì bá ti bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn nǹkan èlò tá à ń lò mínà tọ̀yì bá ti alo ansẹ̀tì ní íńtánẹ́ẹ̀tì tọ̀yì bá ti ní gbogbo abẹ́ẹ̀bẹ̀ ló kó sí látara àdìẹ lẹ́yìn àwọn tọ̀yì bá ti yí àwọn àfáà wọ́n ní iyàlmà ọ̀dúnù fìyà indashari òun náà ni àwọn nǹkan tí ọlọ́run ọba yọ̀ǹda fún wa ká máa lò tó ṣe pé tá a bá lò á lẹ́sẹ̀ ẹnu wípé èyàn sì lè sọ pé òun ò lò ní tòun kò lẹ́sẹ̀ lápèjúwe ní ìkànnìkan ni pé òun ò ní máa wọ òun ò ní máa wọ léèsì òun ò láìkí àti máa wọ a gbọ́dọ̀ sọ pé dandan lá kò wọ́ ṣùgbọ́n kò gbúdọ̀ sọ páraàmù ni lókùrú gbà tí léèsì wọn bá ti jẹ́ léèsì tó sí gbogbo òwò ara èèyàn lẹ́ o tó pa àwọn léèsì míì ń bẹ tó yẹ pé bọ́ bá ń lọ báyìí gbogbo òwò rẹ ni wọ́n mọ̀ rí ṣùgbọ́n nìkan lè finú fídọ̀ pé ah, irú ọkọ̀ báyìí á ah, òun ò lè lò ó bọ́ gbé fóun gan òun ọ̀tá ni ṣùgbọ́n kò gbúdọ̀ sọ páraàmù ni torí pé wọ́n bá lò ó ẹlòmíì lè lò ó ààyè tẹlòmíì wà lè bùkátà kó lò ó ààyè tọ́lọ́run fi sí kápẹ́ yàn ní president ìlú president gan jìnnà ọba àlú káwá fẹ́ ṣèpàdé lọ́balọ́ba kọ́ wá gbé bítù lọ díje bítù ti sìn yìí o ìjàpá ìjàpá àjọhún kó gbọdọ̀ pé kábíyèsí kí ló dé pé òun ò láìkì ọkọ̀ bítù yìí ló fẹ́ràn ẹ̀rí pé wọn ò ní kábíyèsí o ò lè dójú tàwa o só ti yé <laughs> lọ́wọ́ fọba ilẹ̀ tó o bá ti mọ̀ pé o lè lo ọkọ̀ gidi àwọn ààyè tún máa ń dìtámì nǹkan lílò ìdí nìtọ́ ẹ pọ́nlọ́ wọn bá ti gbé tó rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíín sì ń bẹ ó lè sọ pé lọ́dọ̀ tòun òun ò ní bùkátà sí ṣùgbọ́n èyí ò gbúdọ̀ sí nǹkan tọ́lọ́hún ò ṣe léèwọ̀ láti sọ́dọ̀ èèwọ̀ ẹ̀ṣẹ̀ ni àwọn ọ̀nà wo la wá fi máa ń mọ̀ wípé nǹkan jẹ́ nǹkan tó mọ́ nínú ẹ̀ o náà ní wípé ayanu sọ ṣááríù ala anahu halalun tọ́jìbọn ọlọ́run ọba ó sọ fún wa pé nǹkan yìí o nǹkan tó mọ nǹkan halal ni ọ̀nà kan nìyẹn kí ló fi ṣe nǹkan yìí kí ló tó fi jẹ kí ló tó lò torí pé mo kuraani mo wọnú sunna ọlọ́run ló tọ́ ànábì ló tọ́ a lè lò ní tí mo fi ń lò nìyẹn anabi ni mo lè jẹ ọlọ́run láà lè jẹ ọlọ́run lè mú lè mú rí i pé bákan náà nínú àwọn ọ̀nà atúmọ̀ mọ tọ̀yìbáàt nǹkan tó mọ tọ́lọ́run fẹ́ ká máa lò lérí ádámù wùrúdì nọ́ọ̀sì aláàkúbùsì ìwà tàhírímì a ò rẹ́rí kankan nínú alukur'an a rẹ́rí kankan nínú súnà tó ní nǹkan yẹn kò lẹ́tọ̀ọ́ tá a bá ti rẹ́rí kankan fún pọ́n ló lọ tẹ́nìkan bá wí kí ló dé tó fi ń lò sọ́lọ́n ló ní o lò sànàbí ló ní o lò ọlọ́run ò ní lò ànábì ò ní lò ọlọ́run ò sì ní má lò ànábì ò sì ní má lò so ìpìlẹ̀ gbogbo tí wọn ò bá ti ní á má lò nínú àwọn nǹkan àlò ayé halal ni nínú ṣẹ̀ríà Islam níbo lọ́run ti ní ajẹ́bà nínú Kùránì naam níbo lọ́run ti ní á máa jẹka ẹ́ níbo lànàbì ti ní á máa jẹka sáà wá ń jẹka àbá jẹka ẹni tó bá béèrè lọ́wọ́ rẹ pé kí lè rí ọkà ìwọ ní kó mẹ́rì wá níbi tọ́lọ́run ti ní ọmọ jẹ́ ibi ọlọ́run ti ní ọmọ jẹ ká tọ́lá ní ọmọ jẹ indomie ní ó mẹ́rì ń wá ọ̀nà kejì nìyẹn inú téèyàn fi máa ń ma halal wàtò jibat làwọn afa àkọlọ́wọ́n ọba kó bá a yọnu sí wọn wọ́n nítorí pọ́lọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga ti sọ́nù alukur'an ni pé huwa alladhi khalaqa lakum ma fi ard jami'a ọlọ́run ọba ló dá gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ fún yín ọlọ́run dá fún wa ni èyí tí ò bá fẹ́ ká lò ń bẹ̀ yóò sọ ló fi jẹ́ pé àwọn èyí tó ní a máa lò ká máa jẹ ká máa sùn mọ́ ó kéré lójúkọ́lọ́ mẹ́ńṣẹ̀ ṣùgbọ́n èyí tó ní a máa lò pọ̀ ẹnìkan ní béèrè béèrè kan pé nínú àwọn àdádálẹ̀ òun náà ní ká máa wá gbádá sànàbí wá gbádá ẹ wà ní pé ibo la ànábì ti ní àmọ́ wàgbádá sọ́lọ̀ ní àmọ́ wàgbádá kò sí ẹni tó ní ọmọ wàgbádá jàlábí èyí sàṣọ ẹni ọlọ́run kò mí ní wípé bàbá ti wọ jàlábí òjì dẹni ọlọ́run àwọn kan máa lọ fi mutí lálálẹ́ so látara àdé eléyìí jẹ̀mọ́ ìta fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé ẹlòmíì ẹlòmíì sì lè finú fídọ̀ pé òun ò lè wọ agbádá jàlábíà ò máa wọ̀ ṣùgbọ́n kò gbúdọ̀ sọ agbádá di àràmù fẹ́ni tí ń wọ agbádá lókùrú ìgbà tí agbádá rẹ̀ náà bá ti fulfil condition táwọn ẹbí lásọ wá gbúdọ̀ fulfil kí ni condition aṣọ mùsùlùmí ò gbúdọ̀ máa gbálẹ̀ kọ́ wa kọjá kókósẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí o bá ti rí bẹ́ẹ̀ ẹnu èèyàn ò gbá láti ṣe ntọ́lọ́wọ́ bàbá ṣe ní haram láti ṣe ní haram ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé a rí pé nǹkan yẹn aláyùsá bíbù fi isticmalihi aw tanawulihi dararan aw yaqtul dararan lil badani aw yaqtul ka anwa'i sumum aw yusabbibu darar lil aqli kal khamri wal mukhaddarat wal mukhaddarat ìta tún máa fi mọ̀ wípé nǹkan kan jẹ́ halal fún wa ó ní pé tá a wo nǹkan yẹn dáadáa tá a rí pé kò lè kópa lára bá ara wa tá a bá ń jẹ àbí tá a bá bẹ́ẹ̀ sì ni kò tún lè kò lè pa wá bẹ́ẹ̀ sì tún ni kò lè kó ìpalára bá ọpọlọ wa àwọn nǹkan yẹn nǹkan tó jẹ́ halal ṣùgbọ́n tá a bá ti kẹ́fìn gangan pé téèyàn bá lo nǹkan yẹn wọ́n mọ̀ sí gángan gan wọ́n mọ̀ sí gánagànà mọ̀ pé ọlọ́run gan ò lè sọ ká ṣe nǹkan o tẹ́lẹ̀ kan wá sọ pé mo lọ́run sọ pé ká mọ̀ mọ̀ poison tọ́lọ̀ ń dákọ̀ poison ní Kùránì ṣèbí pọ́ìsì tó o bá ti mú ṣèbí yóò pa ọ́ ọlọ́run sọ pé wala taqtulu anfusakum ọlọ́run ẹ má para yín ìdí nìyẹn tá a fi sọ wípé haramu ni sìgá àwọn afáàmì ọmọ torí pé wọ́n fẹ́ máa mu sìgá torí pé wọ́n fẹ́ máa mu gbó ẹlòmíràn ní iṣẹ́ tó ń fà yìí igbó ni gàrí ẹ̀ fúnjọ́ méje tó ń fi sasẹ́yìn igbó ló wọ́n máa mu ah ó ṣe àkàn à ń bẹ lọ́n ó ṣe àdà mu gbó ẹlòmíràn wàá sọ wípé sìgá ọtí lọ́lọ́run ṣe léwọ̀ sìgá kì í sàrámù kì í bẹ́ẹ̀ sì ni kì í ṣe bẹ́ẹ̀ bá lè lẹ́ẹ̀fì ráwọn àfáà mi tọ́mọ mu sìgá tààrà tọ́mọ mu kódà ńlẹ̀ lárúbáwá àwòlọ́pọ̀ àwọn lárúbáwá máa ń mu sìgá dáadáa bẹ́ẹ̀ délé haúsá à mu sìgá tó yóò bó mu sìgá tó haúsá ntọ́dẹ̀ ń dìísí fún wọn náà ni pé kì í sàrámù kì í sàrámù kì sàrámù ta ló sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ elétò ìlera gan wọ́n ní sìgá lè pààyàn mọ́ dẹ́tù nìkòtíìnì nicotine substance kan wà ń bẹ̀ tó ń pè nicotine yìí máa pààyàn ni ó ń bẹ́ẹ̀ bí sìgá mímu táwọn èèyàn sì ń mú nígbà bá wá yá tí gbogbo ẹ̀dọ̀fóró eh, rẹ bàjẹ́ tí gbogbo ẹ bàjẹ́ tó o wá kúkú òjijì ọ wà gbẹgbẹ àsìkò ló tó ibi wọn ló parẹ́ ọlọ́run sọ pé wala taqtulu anfusakum gbogbo nǹkan tẹ́ ẹ̀ máa jẹ gbogbo ntẹ́ ẹ̀ máa lò gbogbo ntẹ́ ẹ̀ máa ṣe tó lè ṣokùnfà kẹ́mi yóò bọ́ ọlọ́run lè wọ̀ ní ẹ̀ ṣe olómi falẹ́ ní kéèyàn gbẹ̀ngàn ṣùgbọ́n mo nira mi nígbà tí mo ń wáṣẹ́ wọ́n dá mi dó lẹ́nu iṣẹ́ ọkàn lọ pokùn so ọ̀pá rẹ̀ yóò tún wọná ọlọ́dà poison jẹ yóò tún wọná òun ti ń wá kíní òun wọ pass English gbogbo àwọn ẹgbẹ́ wọn ti ládùúṣàn kíní kankankan láyé àwọn ọmọ òṣè máa ń sìn o ṣùgbọ́n ní àwọn early eighties tẹ́ni tó bá ní English yóò sì lọ́dà poison jẹ ṣùgbọ́n nísìn èwo làwọn ọ̀dà poison jẹ <laughs> o ní ìdí kó o jókòó gan o jókòó lé ẹ o sì ní ehe délẹ̀ la ilaha illallah ṣùgbọ́n níjọ́hun ẹni tí ò ní yóò sì fẹ́ yóò pọ̀ ìsìn ààrẹ bọ́ ọ bá pọ̀ ìsìn ara rẹ ó tún bu ọ̀nà ó tún jìyà sòyẹ́ ń túmọ̀ sí wípé àwọn nǹkan tí ọlọ́run ọba ọba adẹ́dà bá ṣe ní halal fún wa a ó rí ọlọ́run ó sọ ànábì ó sọ àbí kọ́ ṣe pé ọlọ́run ọbọ̀ ọlọ́run dákẹ́ lérí ẹ̀ rahmatan lakum ànábì ló sọ bẹ́ẹ̀ wasakata an aṣia àwọn kankan bẹ ọlọ́run ò ní sọ pé haramu ni ò ní sọ pé halal ni ọlọ́run wà dákẹ́ lórí ẹ̀ ọlọ́run fi ṣèkẹ́ fún yín ni o anabi ni rahmatan lakum fala tabhasu anha anabi ni ẹ mọ tọpin ẹ mọ wá díẹ̀ ẹ sá lè jẹba kílẹ̀ rẹ tó ní ká jẹ bẹ́ẹ̀ la kí ló ń wá kiri lórí èyí sọlọ ni o mọ jẹ ni nínú tá a fi máa ń dá halali mọ òun lélẹ́yìí àmọ́. láwùjọ wa lénìí àwọn èèyàn a máa sọ nǹkan di haram mọ́ra wọn lọ́wọ́ bóyá nítorí wípé nǹkan yẹn láwùjọ wọn nǹkan yẹn ò gbajúmọ̀ àbí ó ta ko culture wọn culture tí wọ́n ṣe nǹkan yẹn kò wá ní lọ wo ìdájọ́ ọlọ́run lérí ẹ̀ yóò bá ní nǹkan yẹn haram ni lápèjúwe tó súnmọ́ ẹ mọ̀ wo tata dáńpé ntata wọ́n ń pè lẹ́lẹ́tẹ̀ nílẹ̀ ọwọ́ a máa jẹ́ abẹ́ẹ̀kọ́ ìkàrẹ́ wọn a máa jẹ́ ẹ́ wọ́n ń pè ntata ẹ sì rí ẹni tí tó bá wá láti bíi ọ̀ṣun ọ̀yọ́ kwara nkankan bá gbèsè wájú ẹni pé ṣùgbọ́n kílẹ̀ abádé gbogbo kíní rádaràdà yìí kódà ẹlòmíì ọmọ rẹ pé haram haram akíni gbogbo eléyìí bí wọ́n ọba lè jẹ́ òní kò má jẹ́ o kì í ṣe aláàlì ni o. takọ̀dé tábàtà fi hadithin àkàràjà òṣèlhán ó fẹsẹ̀ ńlẹ̀ nínú tíra àfa àwa Bukhari àti Muslim kọ́lọ́mọ̀ bá kọ́ bá yọnu sí àwọn méjèèjì nínú àdìsí àbí aufa radiyallahu anhu ọ̀kan náà àwọn sàbẹ̀ ni ó ní gazawuna ma rasulillahi sallallahu alayhi wa sallam sábò agazawat ó ní atẹ̀lánà bí lọ sójú ogun tí kì í ṣe kan tí èsè méjì tí èsè mẹ́ta tí èsè mẹ́rin tí èsè márùn tí èsè mẹ́fà ẹ̀méje táwọn tẹ̀lánà bí lọ sójú ogun na akulu lè jàrá ọ̀dà a sì ń jẹ tata lójú ànábì ànábì ò sì fẹ́ àmọ̀ jẹ. jama bó o wá ní wọ́n ṣe á jẹ́ tó nítorí pé o ti wá látọ̀sùn ẹ tẹ̀pàlẹ̀ àárọ̀ ọmọ ẹ má jẹ́ tí wọ́n bá lè jẹ́ sọ pé wọ́n ò lè jẹ́ tó o bá ti lè jẹ́ sọ pé ò lè jẹ́ ṣùgbọ́n tata fẹ́ni tó bá mọ̀ ẹ́ jẹ jíjẹ ni o jíjẹ ni o wàlá hadith mutafakun alayhi hadith ń bẹnu Bukhari ń bẹnu Muslim kódà mo gbọ́dọ̀ nìkan ń sọ wípé ehoro wípé haram ni àpò. Ah, wọ́n wá bí léèrè pé àáfàá kí ló tó fi jẹ́ àárọ̀ pé ẹ mọ̀ pé ehoro obìnrin kan ni láyé jọ̀hún tó bá ti wá ṣe nǹkan oṣù kì í wẹ̀ ọlọ́run wá bínú sí ló fi de ehoro ìdúnyà sọ pé èèyàn ò gbúdọ̀ jẹ ehoro gbogbo èèyàn náà sì gbà lọ bẹ́ẹ̀ wọn ni ah, ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí sì burú ọlọ́run yá ayọ́ lẹ́bi iná amànú látò harimu tọ́yìí bá ti máa hàlọ́lọ́ ọlọ́kùnrin. ọlọ́run ọba ní mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ibi tá a ti lọ nìyẹn látò àrìmù ẹ sọ di haramu tọ́yì bá ti mọ ahallallahu lakum àwọn nǹkan tó mọ́nú tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín yálà nínú nǹkan jíjẹ ni àbí nínú nǹkan múmu ni àbí nínú nǹkan àlò ni níwọ̀ ọba ní bùkátà sí filẹ̀ mọ̀ di haram fáwọn èèyàn ehoro ó ń bẹ́ẹ̀ nù hadith èyí tó ń bẹnu tírà àfàwà Bukhari àti Muslim nù hadith àfàwà Anas ọmọ Malik anabiwa Muhammad sallallahu alayhi wa sallam Anas ọmọ Malik wọn làwọn ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam Anas wa pa ehoro fada bahaha ó wá du ehoro fàbáàtà bí wárìkì á ilà rasulillah sallallahu alayhi wa sallam wárìkì ehoro ó náà ní ibi ibi ibi ìtàn rẹ̀ mọ́ òkè kí ṣe tán nìkan o mọ́ bí gbogbo ẹ bá yọ ìtàn wọ́n yọ mọ́ ibi ẹ̀gbẹ́ àwọn hips rẹ̀ lókè báyìí wọ́n yọ mọ́ òun náà ń pè ní warik wọ́n wá yọ gbogbo ẹ̀ mọ́ wọ́n wá gbé ránṣẹ́ sànàbí sallallahu alayhi wa sallam ìgbà tán gbé ránṣẹ́ sànàbí kí lànàbí ṣe wọ́n ní fakọ̀bí làwọn ànàbí sì gbà á tó bá yẹ pa ràámù ni jẹ̀mọ́ anábì ò ní gbà àdìsí ń bẹnu Bukhari ó ń bẹnu Muslim lọ́bi jẹ́ pé wọ́tẹ́rù ti ń bọ́ àti jòwòrò tẹ́lẹ̀ ọjọ́ máa jẹ́ lọ jíjẹ ni yá ayọ̀ alẹ́dínà amẹ́nú láàtò àrímọ̀. tó fi dérí ẹṣin ẹ̀ẹ́dì pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní àti ẹ̀gbọ́ra kún mi à ah, èyí ó wà jẹ sí bí jíjẹ ni akala ṣe Imam Malik rahimahullah Imam Malik ní makruhu ni kò ní haramu ó ní makruhu Imam Abu Hanifa àwọn náà ní makruhu ni kéèyàn ó jẹ sí ṣùgbọ́n Imam Shafi'i àti Imam Ahmad wa Muhammad àwọn ní kì í ṣe makruhu kankan halali ni ká jẹ́ gan da púpọ̀ kí nìdí tí àwọn Imam Maliki sọ pé makruh ni ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ òun náà ni wípé ọlọ́wọ́n bá sọ nù al àdùbílẹ̀ ní ṣetán rọ́jìm ọlọ́wọ́n bá ní wal khayla wal bigala wal hamira ẹ́ litarkabu awazina ọlọ́wọ́n bá ní kẹ́ẹ̀rí ẹṣin àti ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ a dá wọn fún yín kẹ́ ẹ lè máa gùn wọ́n ni kó sì máa jẹ́ nǹkan ọ̀ṣọ́ torí pé láyé jọ́hun nínú tí èèyàn fi máa sọlá ni kó ní ẹṣin tó dáa gẹ́gẹ́ bí ọkọ̀ ṣe rọ́pò ẹ̀ nísìn imam maliki àti imam abu hanifa wa sọ wípé ọlọ́run ọba sọ pé kẹ́ ẹ máa jẹ́ ó ní lítàrí kàbú kẹ́ ẹ lè máa gún ni kó sì máa jẹ́ nǹkan ọ̀ṣọ́ àmọ́ àfọwọ́ ahmad wa muhammad àti imaamu shafi'i ọ̀n àà tó bá ṣe wípé ìtumọ̀ ń tẹ́ tú nínú kuraani yẹn tẹ́ pé bó ṣe rí nìyẹn anabi ò ní sọ pé ká jẹ́ tán bá sì jẹ́ lójú anabi anabi ọba sọ fún wa pé ẹ má jẹ́ àwa rí àkọọ́lẹ̀ nínú sunna ìyàwó asma ọmọ abubakar kọ́lọ́mọba kó bá a yọnu sàn wọ́n ní naharna ala ahadi rasulillahi sallallahu alayhi wa sallam farisan fa'akalna'u muttafaqun alayhi lájú ayé ànábi sallallahu alayhi wa sallam bá a ṣe máa dúrà fún mi bá a máa pa òun fún léyà apá ẹṣin lójú ayé ànábi a sì jẹ́ ànábi sì wà ń bẹ̀ gbàdá tó bá yẹ pé kì í ṣe kò lẹ́tọ̀ọ́ ni ànábi yóò sọ fún wa pé ká má pa á ìyẹn ń jẹ́ẹ̀rí lérí wípé ẹ̀sìn mínàtọ̀ jibat nínú àwọn nǹkan tá a lè jẹ ni ẹ̀rí láyé jẹ́ pé ẹ jẹ́ sọ́ra fún tí nǹkó jíjẹ ẹran ẹ̀sìn náà mọ̀ nǹkó wá fún yìí nígbà náà pé ẹ̀dá mọ̀ jẹ mọ́ àṣẹ ẹran ẹ̀sìn gan àṣẹ jíjẹ tiẹ̀ ni. bákan náà àfọ àwa Jábìr radiyallahu anhu ó ní náà rasulullah sallallahu alayhi wa alihi wa sallam yawma Khaybar anluhumil humuri alahaliya anabi kọ̀ fún wa ó ní ká má máa jẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ lé àwọn èyí tọ́lọ́wọ́ bá fẹ́ ká jẹ tànàbí yìí pé kò bẹ́sẹ̀ ànàbí ó sọ dọ́ńkì àgùdọ̀ jẹ àìjẹ nìmọ̀mù Abu Hanifa fi sọ wípé ọlọ́run ti kó ẹṣin mọ́ dọ́ńkì náà walkhail walkhail. èyí ni ìmáàmù Abu Hanifa papọ̀ wípé gbàtọ́lọ́ ní wàlẹ̀ torí pé wàlẹ̀ wàlìkàílà wàlìbìgáàl bìgáàl àìjẹ wàlìhàmírọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ àìjẹ pé ọlọ́run ti pa papọ̀ a jẹ́ pé átífù yẹn náà ṣiṣẹ́ lórí hókùmù bó lẹ́sẹ̀ á sọ pé a lè jẹ ẹṣin tó ṣe pé ntọ́lọ́run papọ̀ mẹ́sìn bẹ̀ tá a lè jẹ ni ìdí yẹn táwọn fi dúró lórí pé a lè jẹ ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí padà wá clear pẹ̀lú hadith tó bá yẹ pa àlè jẹ sinmi lójú ayé ànábì ńgbà tí wọ́n ń jẹyìn ànábì ọba ní kó mọ̀ jẹ ìdí ní tó fi jẹ́ pé àwọn tó bá dúró lórí mọ́tàbù mọ́lìkì lọ́pọ̀lọpọ̀ wa ní West Africa ń bì tó bá dé ah ẹṣin sáà lè jẹ mọ̀kúrúwù ni o ẹ má jẹ o ṣùgbọ́n kò sí ní tó ní á má jẹ tí ìgbàláàyè bá wà láti ṣe pinnu láti jẹ bákan náà nítorí pé nínú tọ̀yìbáàtì òun ló wà mọ wàá jọ yọ ọ lójú ó lè dìgbà léyà kẹ́nìkan ó pẹ́ sí ìwúlẹ̀ abádébẹ̀ àkìntà wà fẹ́ pa léyà nù tó sì pa jíjẹ náà ni torí pé nínú ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ni tó la lè jẹ èèwọ̀ sì ni kẹ́nìkan ó sọ ntọ́lọ̀ ń bá ṣe lẹ́tọ̀ọ́ kó sọ déèwọ̀ àmọ́ àwọn nǹkan kan bẹ tó ṣe wípé èèwọ̀ ni a gbúdọ̀ jẹ nínú ẹni kẹ́tẹ́kẹ́tẹ́ ilé dọ́ńkì ṣùgbọ́n humuru wàṣí wàṣíyà himarul wàṣí òun náà ni kẹ́tẹ́kẹ́tẹ́ ti gbó zebra ẹ rí i pé bíi dọ́ńkì ló ṣe rí ṣùgbọ́n gbólóhùn máa gbé jíjẹ ni a lè jẹ bẹ́ẹ̀ sì ni èèwọ̀ ni a lè kí ni wọ́n ń pè ní baaka ntí ò jẹ́ a lè òun náà ni wípé lè anahu mutawalidun min halalin wa haramin ìbáka ẹṣin ń bẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ń bẹ ìbáka ń bẹ ìdánpẹ̀ níbáka òun náà ni nígbà tí ẹṣin bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ tán bá gbé ẹṣin gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn bá wá bí kò ní í jọ ẹṣin tán kò sì tún ní í fi gbogbo ara jọ kẹ́tẹ́kẹ́tẹ́ ìyẹn náà ń pè ní bighal òun ni wọ́n ń pè ní ìbáka àwọn àfáà ní ìdí tá a lè fi jẹ ìbáka òun ni wípé látara halal àti haram a lè jẹ ẹṣin a lè jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ibi haram àti halal ló ti jáde káwa lè wà ní sefa side ẹ̀dá fún ẹ̀kọ́ fílẹ̀ ká bẹ́ẹ̀ sì ni anabi muhammad sallallahu alaihi wa sallam òun náà kọ̀ fún wa wípé a gbúdọ̀ jẹ àwọn èyí tí wọn ò fẹ́ ká jẹ nínú àwọn nǹkan jíjẹ èyí tí wọn ò fẹ́ ká mu nínú àwọn nǹkan mímu gbogbo ẹ̀ náà ni ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀ ti ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n èyí tí ò bá sí ń bẹ̀ ìgbàláàyè ò sí fẹ́nikẹ́ni láti sọ́ di èèwọ̀ ọlọ́run ọba fi sọ pé yá ayọ̀ alẹ́ nínú àmọ́nú. يا أيها الذين آمنوا تحرموا طيبات ما أحل الله لكم لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين nípa àwọn tọ́lọ́wọ́n bá ṣe ní halal a ò gbọ́dọ̀ yálà fúnra wa ni àbí fẹ́ lòmíì níta wa ní bùkátà sí òun náà ní pé ká mọ̀ ọmọ sọ́lọ́n ṣe nǹkan ní halal tọ́lọ́n bá ti ṣe ní halal ó ti di halal ni èyí tọ́lọ́n bá ti ṣe ní haram ká jìnà sí ṣùgbọ́n lọ́wọ́n ò fi àṣẹ yìí lé ọwọ́ ẹnikẹ́ni láti sọ nǹkan kan de wọ̀ àbí láti sọ nǹkan kan di ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ni wàlẹ̀ ata àtàdù ẹ mọ̀ wàá tún tayọ àlà àlẹ́ ìrìn ti dáhùn ìtayọ ààlà ọ̀nà méjì ló pín sí ìtayọ ààlà òun náà ni ìtọ́lọ́hún ọba ṣe ní halal èèyàn wá fẹ́ ṣèṣe pé mo fẹ́ súnmọ́ lọ́hún ó wá sọ di haram fún rẹ̀ ó sọ di haram èèwọ̀ ni òun sọ nǹkan yẹn di haram fúnra òun ọlọ́run ló fẹ̀sí ìtayọ ààlà nìyẹn àbí ìtọ́lọ́hún ọba ṣe ní haram èèyàn wá fojú réènà rẹ̀ fojú kéré rẹ̀ fojú réènà rẹ̀ títí èèyàn wá padà wá sọ di haram fún rẹ̀ àbí ntọ́lọ́wọ́n bá ṣe ní haram èèyàn padà wá sọ di halal fúnra ara rẹ̀ ìtumọ̀ ẹ̀yìn tìdáhùn nìyẹn ìtayọ àlà ó ń bẹ níbi kódà níbi àdúrà àlẹ̀yìn tìdáhùn fi dùá ó ń bẹ ń bẹ dànàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní sayakul anabi ni yóò padà máa bẹ sayakunu fi hadi ili umma kaumun yàtàdúnà fi tọhúrò wà dùà anabi ni ń padà bọ̀ wá nínú àwọn àlè umma mi àwọn tí wọ́n máa ṣàṣejù níbi ìmọ̀ra tí wọ́n tún máa ṣàṣejù níbi àdúà a jẹ́ pé àṣejù náà tún wọ bí àdúà ọ̀nà wo làṣejù gbà wọ bí àdúà àwọn salaf kọ́lọ́mọba kó bá sí wọn àfa wa abdullahi ibn mugafal kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí òní anna hussein abdulna uyakul ọlọ́gbọ́tọ́ ọmọ rẹ̀ ọmọ tó bí ọmọ rẹ̀ wà ń tọrọ àdúrà ńjọ kan ó wọ́n ní allahumma ìrẹ́ ọlọ́run inni as'aluka alqasr alabyad an yamini aljanna idha ó ní ìrẹ́ ọlọ́run mo ń tọrọ lọ́dọ̀ rẹ fi mí sínú ààfin funfun ní apá ọ̀tún nínú àlìjánná ọlọ́run fi mí síbẹ̀. Si fàkọ́lá ayé ìbùnàyì bàbá rẹ̀ wá ní ìwọ ọmọ mi sálílọ́ha alìjánà wàtà awàdìmínà nàárì èwo ni sọ ọmọ bóyá àfin funfun kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ òde bẹ̀rẹ̀ tọrọ àlìjánà lọ́dọ̀ ọlọ́run gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò di tiẹ̀ sì sọ pé kọ́lọ́run kó sọ ọ kúrò níbi iná torí wípé èyí tó ń ṣe yẹn àṣejù nìyẹn níbi àdúrà o torí pé anabi ti sọ wípé sayakun fihadi umma kaumun yàtàdúnà fi tọ̀húri wọ̀dùáì ànábì ní ń padà bọ̀ àwọn èèyàn kan nínú ìjọ mi wọ́n máa ṣàṣejù wọ́n máa tayọ ààlà níbi ìmọ́ra àti níbi àdúà àṣé àṣejù ni níbi àdúà kéèyàn wá máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kó o tún wá máa ṣe oríṣiríṣi àwọn nǹkan míì tó yẹ pé kò sẹ́ni tó sọ yẹn fún ọ pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́n ṣùgbọ́n wà lẹ́jẹ̀ náà ìmọ̀ bẹ́ẹ̀ wọnú àlìjẹ́nà bọ́gà ọlọ́run mọ́sàsì bọ́gà àlìjẹ́nà ta ló sọ fún ọ bẹ́ẹ̀ sátọrọ àlìjẹ́nà mọ́ dara ẹ̀ láàmú mọ́sàsì jù lórí yẹn gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò jẹ́ tiẹ̀ oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju èyí tí wọ́n ń sọ ń lọ àyíkọ́ ẹgbẹ́ ọlọ́run àyímọ̀ tó ń bá wà àlìjẹ́nà mọ́jọ wọn padà nù o ọlọ́run dákun àlùkò ìtìdá òfin dùn à àṣejù nìyẹn nínú àdúrà tàbí pé ìwọ ọlọ́run tó bá báyìí kò ń jọlọ báyìí kò ń jọlọ a irú ọ̀rọ̀ burúkú wo nìyẹn ṣé kò jọlọ ni ìtìdá òfin dùà ló fi jẹ́ pé a gbọ́dọ̀ tún lẹ́kọ̀ọ́ bá a ṣe ṣàdúà àbí kí n lọ́ọ́ kí wọ ọlọ́run mo pa ọ́ láṣẹ a irú wa láìlẹ́kọ̀ọ́ wò nìyẹn ọ máa pa ọlọ́run láṣẹ látara àdí eléyìí àṣejù wọ gbogbo nǹkan ṣùgbọ́n èyí tó ní í ṣe pẹ̀lú àyà tá à ń tú yìí òun náà ni àṣejù níbi kíni níbi àwọn tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ kéèyàn wá sọ di haramu mọ́ra rẹ̀ lọ́wọ́ ọ̀nà kan nìyẹn níbi wàlá ta àtàdú ẹ àlà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun sì ni àwọn tọ́lọ́ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa béèyàn bá tún wá ń tayọ àlà níbi nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́ ó sì tún lè fa àyàn lọ síbi ìbínú ọlọ́run ọ̀nà méjèèjì yẹn ló mú lọ́wọ́ làwọn àfa fi tu bẹ́ẹ̀ èèyàn lè lo ọkọ̀ kò sí tó burú nítọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ ni ṣùgbọ́n gbà mí ń bẹ ọkọ̀ yẹn sì lè ṣokùnfà tó fi rí ìbínú ọlọ́run nígbà tó o bá ti ń tayọ àlà lérí nítọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ ó padà tún kàn bínú ọlọ́run lérí ẹ̀ àbí nítọ́lọ́ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ nítorí pé o fẹ́ súnmọ́ lọ́hún o wá sọ di èèwọ̀ fúnra rẹ ìtayọ àlà náà ni ọlọ́run ọba fi ní wàhálà ta àtàdúró ẹ má tayọ ààlà pẹ̀lú kẹsàn tó ṣe lẹ́tọ̀ọ́ dé ìwọ̀ fúnra yín àbí kó ṣe pé n tó ṣe lẹ́tọ̀ọ́ fún yín yẹn padà fà yín lọ bí ìbínú ọlọ́run ìtayọ ààlà ní méjèèjì inna Allah la yuhibbul mu'tadin torí pé Ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń tayọ ààlà abala alákọ̀ọ́kọ́ òun náà ni ìtayọ ààlà níbi sísọ ntọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ di haramu fúnra ẹni láyé anabi wa muhammad sallallahu alaihi wa sallam àwọn kan nínú àwọn sọ̀hábà wọ́n fẹ́ ìmánì tó ga ó gbé wọn débi pé wọ́n sì fẹ́ sọ ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ déwọ̀ fúnra wọn ṣùgbọ́n anabi ò gbà fún wọn anabi ní ọ̀hún oh, oh, irọ́ ẹ lè ní ìmánì tó mi mo ní ìmánì jù yín lọ ẹ máa tọ̀ tẹ̀mí lẹ́yìn ni ntí n bá ṣe náà ní nínú àdìsí afa muslim gbà wá afa wa anas ọmọ malik wọ́n ní anna nafara min ashabi nabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn kan nínú àwọn sàábé ń ṣe ọlọ́run sa'alu azwaja nabi sallallahu alayhi wa sallam an amali fi sirri wọ́n wá ń béèrè lọ́wọ́ àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam pé kí lànàbì máa ń ṣe ní kọ̀kọ̀ kí làwọn iṣẹ́ títún máa ń ṣe ní kọ̀kọ̀ yàtọ̀ sí tá a rí ní gbangba yìí àwa náà fẹ́ dẹnu ọlọ́run fakọ́lá bá àdùhùn gbàtà àwọn ìyàwó anabi sọ pé anabi máa ń ṣe báyìí máa yẹn náà ó máa ń ṣe báyìí ah ẹnìkan wá sọ àwọn kan wá sọ nù wọn wípé tó bá rí bẹ́ẹ̀ la àtàsáwájú nìsa wípé àwọn ò ní fẹ́yàwó pé òun ó sọ ìyàwó di èèwọ̀ fúnra òun torí pọ́bìnrin èdè ìyòrá yìí sí tọ́lọ́hún baba ńlá ẹ sì mọ̀ pé káfẹ́yàwó ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa ṣùgbọ́n nítorí pé olóhùn fẹ́ dẹni ọlọ́run ó sì sọ di ó ní ó di èèwọ̀ fúnra òun òun ò ní súnmọ́ bẹ̀rẹ̀ mọ́. wàkọ́lá bẹ àdúhùn ọ̀kan ni wọn náà lọ pé láàkúlù láhàmà òun ò tún jẹran mọ́ ó ti dè wọ̀ ẹ̀yìn bá ń jẹran kì í déyìn ráyè sí tọ́lọ́hún. wàkọ́lá bẹ àdúhùn láàánámù alàlfẹ́rọ́ṣì ọ̀kan ni wọn ní òun ò ní sórí bẹ́ẹ̀dì mọ́ ilẹ̀ ẹlẹ́ẹ̀ àyà ẹni ọlọ́run ló fi jẹ́ pé ráwọn èèyàn kan wọ́n lè sọ pé mọ́sálásí kan bẹ láyé ìjọ òun táwọn baba ńlá wọn kírun bẹ àwọn mọ́sálásí wọn ọ̀rẹ́ nígbà táwọn wá tún mọ́sálásí míì kọ́ tí wọ́n lẹ táìsì mọ́ bẹ̀ wọ́n ní ibi sí àwọn òwúrọ̀ kírun bẹ̀ tìjọ́ náà láti mọ́ kírun ìyẹn ò túmọ̀ yí mọ́ nì àwọn kan náà ti sọ bẹ́ẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam wọn làwọn ò ní sórí ẹni mọ́ àwọn ò ní sórí bẹ́ẹ̀dì mọ́ ilẹ̀ ẹlẹ́ pẹ̀pẹ̀ káramọ́ kan lẹ́lẹ́ báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan náà yẹ sọ pé òun ò ní kírun gbogbo mọ́tàlá tán bá lẹ táìsì mọ́ àbí tí rọ́ọ̀gì bá wà ń bẹ̀ nítorí pé ilẹ̀ ẹlẹ̀ lọ́lọ́run ní ká forí kàn tí ó bá sì ra yóò bá wa mọ̀kúta lọ àbí kó bu yẹ̀pẹ̀ yóò wá bù sínú handkerchief yóò wá mọ forí kan yẹ̀pẹ̀ o alátàtàdú <laughs> ọlọ́run ni ẹ mọ́ ṣàṣejù kò sì sí ní tí máa ń fa àṣejù ju àìmọ̀kan lọ àìmọ̀kan ni máa ń fa àṣejù onímọ̀ ò ní ṣàṣejù torí pé ó ti mọ ohun tó tú ó sì mọ ohun tó dé àwọn èèyàn yìí wọn làwọn ò ní jẹran mọ́ ìgbà náà lòun ò ní sórí bẹ́ẹ̀dì mọ́ ìgbà tá ń sọ yìí fàhámídà lọ́hù fàhámídà lọ́hà wà áfínà àlẹ́ ìfọ̀kọ́ọ̀lù ànábì bá jáde sí wọn ànábì bá dúpẹ́ fọlọ́hùn oyin ọlọ́hùn ànábì ní ma balu akwam kọlu kẹdà wà kẹdà ànábì ní kí ló rọ́ọ̀lù àwọn kan nínú yín tí wọ́n ń sọ báyìí tí wọ́n ń sọ báyìí tí mò ń gbọ́ ànábì jáde sáré jáde sí wọn anabi ni wa lakinni usalli wa anam èmi tí mo jẹ́ anabi gan mo máa ń jí yanáfìlà lóru kí dẹ̀ ṣe gbogbo òru mo fi yanáfìlà mo tún máa ń sùn wa asumu wa uftir mo máa ń gbààwẹ̀ kì í ṣe gbogbo ìgbà mo fi ń gbààwẹ̀ mo tún máa ń jẹun náà wa atazawwaju nisa mo sì níyàwó mo sì máa ń súnmọ́ àwọn ìyàwó mi faman ragiba an sunnati falaysa anabi ni ẹni tó bá ti sọ pé òun ò ní í ṣe tiẹ̀ bí mi ń ṣe ń ṣe yìí anabi ni kì í sọ ọmọlẹ́yìn mi o ta lẹ fẹ́ fi ti yín jọ nínú ẹgbàá wa mi anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú hadith ti afọ asadu bin abi waqas anabi tiẹ̀ kulẹ̀ sọ fún wọn wípé wàllá anabi ni mo fi ọlọ́run ọba búra inni la akhshakum lillahi wa anábìlẹ̀ mi ni mo bẹ̀rẹ̀ ọlọ́run ọba jù kò sí ní tẹ́ ẹ lè ṣe ẹ lè gbáwájú mi kódà kẹ́lẹ́ ẹ̀ ní jẹun mọ́láyé ẹ lè dà nábì ẹ máa tẹ̀lé mi lẹ́yìn náà èmi mo bẹ̀rẹ̀ ọlọ́run ọba jù bí mo ṣe bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó mò ń jẹun mo níyàwó mo ń sùn kí ṣe gbogbo òru mo fi yaná fìlà anábì ní fama rọ́ọ̀kì bá ansun nẹ́tì falẹ̀ ìsàmìnì anábì ní gbogbo kí lànà bí fẹ́ jẹ́ kó yé wa ń bì í ó ń túmọ̀ ń tọ́lọ̀ wọn bá sọ pé wàhálà tàdú ẹ mọ́ ṣàṣejù àwọn wọ̀nyí nínú ẹ̀mí tí wọ́n ní wípé ìmọ̀ọ́nì gbé wọn báwọn fẹ́ dẹni ọlọ́run gbogbo ń tọ́lọ̀ ń wá ṣe lẹ́tọ̀ fún wọn wọ́n ń sọ dé wọ̀ fúnra wọn lẹ́sùn rẹ lómi ilé pé ah àfàdé ń wo kódà ẹ̀ẹ̀kan làwọn máa ń rí sánmà lọ́dún ẹ̀ẹ̀kan péré náà máa rí sánmà lọ́dún wọn wọn èkìjàn máa ìbéèrè bẹ́ẹ̀ yóò béèrè sáwọn èkìrun jama ni jama kí àwọn gan ti dìrun àwọn gan ti ta ẹ̀ka tó bá jáde báyìí kí gbogbo èèyàn lọ́mọ wúlẹ̀ wájú wọn ni o tó bá ṣe pé ìyẹn bá mu ni ànábì ló yẹ kó ṣe bó o bá wá tira rẹ mọ́nu ilé kódà kó o wá tún fi gígúnra rẹ lójú kójú rẹ ọfọ kó o má tún jẹ nǹkan kan mọ́ o lè dà nábì sallallahu alaihi wasallam kódà o lè tó Abubakiri nípò ìdí mi ìtànà bíbí gbógun ta àwọn nǹkan yẹn irú ẹni tó ṣe bẹ́ẹ̀ òun lè máa rò pé òun fẹ́ súnmọ́ lọ́hùn ṣùgbọ́n àwọn èèyàn tó kópa lára bá pọ̀ ìyàwó rẹ̀ ńkọ́ ó dà wọ́n lẹ̀ bàdá ń bẹ́ lé kí kan ó lóun fẹ́ òun fẹ́ wọ alúà àbá oníṣòwò wà ní lọ kí ó ní ju gbogbo eléyìí lọ tọ̀ nígbà tó wá lóun ó tilẹ̀kùn àníwá àjọjọ ní rúùmù ni o <laughs> bó o láṣẹ ṣe o àwọn ọmọ lọ àmọ́ bọ o <laughs> a lè jáde bọ́ ta onítọ́ à ń bẹ̀ ni wípé òun ọmọ lónú rúùmù yẹn náà ṣùgbọ́n tóun ò bá ti ráàyè tilẹ̀kùn mọ́ rí òun ó tilẹ̀kùn ohùn òun ò ní sọ̀rọ̀ mo ní ah, <laughs> bó o wá ní jíjẹ báyìí àmọ́ bó o ṣètò oúnjẹ mo tí ó mọ̀ bó o ṣètò oúnjẹ jẹ̀mọ́ níbi tóun tiẹ̀ tí wọ́n bá tiẹ̀ dé odidi ọjọ́ kìíní kò jẹun ọjọ́ kejì kò jẹun tábà ah, ah. tí wọ́n fẹ́ ṣe nǹkan kan yóò kọ́ sínú pépà yóò nà sí ah, ọkùnrin yìí mọ̀mọ́ para rẹ̀ <laughs> gbà tó di ọjọ́ kẹta itọ́ ti wá gbẹ lẹ́nu ẹ̀ torí kò sọ̀rọ̀ sẹ́nì ẹni gbogbo à ń sunú kò ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kò ní ṣe kankan àwọn yẹn wà wọn ọkùnrin ọmọ parẹ báyìí ẹ <laughs> wọn fàṣẹ ni ìgbà tó wá dójú ẹ ọwọ ni kẹ́ni kò bọ̀ ń lọ ku ẹ̀kọ́ àwọn yẹn wá ní ah, ah, ẹ mọ̀ ku ẹ̀kọ́ yìí o ọjọ́ méje ló fi di wòlíì o má bà ìjẹ́ wòlíì rẹ jẹ́ o. àwọn yẹn sáfilẹ̀ abájáde bàtà adarí ilé kéwú ó ti nà kalẹ̀ kò lè gbápá kò lè gbé nǹkan kan ni wọ́n sàn sẹ́nu ẹ̀yìn ẹ̀dá kan ẹ̀dá lọ sọ o <laughs> bá wa ṣe sáré lọ pa àwọn tó ń sàmójútó pé ẹni mọ̀ fẹ́ pẹ́ pé ah ẹ̀ sì sọ láti yejọ́ yìí <laughs> bọ́n ṣe gbé e lójú ẹsẹ̀ wọn kò tí ìgbà tó tún mu tí òun lè rí búrẹ́dì <laughs> ebi ti pọ̀ kúrẹ́ bóun ni búrẹ́dì búrẹ́dì lọ́ǹgì kan ó parí ẹ̀. lóòótọ́ ó fẹ́ súnmọ́ lọ́hùn àmọ́ ó padà kó nira balẹ̀ kò sí ní téèyàn lè fi súnmọ́ lọ́hùn ju ntànàbì ní ká ṣe lọ kò sí kò sí ọ̀nà kan náà ni kò lẹ́bùrú siratul mustaqim tànàbì ti fi ilẹ̀ yẹn òun náà ní ká tọ̀ ní tó fi lè di wàlíyọ ọlọ́run ànábì ti sọ ní tó fi lè di àyọ ọlọ́run ànábì ti ṣàlàyé ẹ̀ so látara àdé eléyìí àwọn tí wọ́n fẹ́ gbẹ́rù ìgbésẹ̀ yẹn lójú ayé ànábì sallallahu alayhi wa sallam ànábì ní là ànábì ní ẹ má ṣe bẹ́ẹ̀ èmi ni ẹ máa wò èmi máa ń jẹun mo máa ń sùn mo sì níyàwó oyún òsì dí mi lọ́wọ́ ọ̀tọ̀ ọlọ́run ìyẹn náà ni kẹ́ẹ̀ dúró lé lórí ẹlòmíràn ibi táwọn bá ti wọn dé ń sìn à obìnrin kẹ àwọn obìnrin ò gbúdọ̀ kọjá inú rúùmù obìnrin ò gbúdọ̀ kọjá ń bẹ̀ obìnrin yóò bàdúrà jẹ inú bíi obìnrin ò gbúdọ̀ dúró kí ni anabi yẹn náà ìyàwó aisha radiyallahu anha yóò sì na ẹsẹ̀ síwájú anabi báyìí tánabi bá fẹ́ forí kanlẹ̀ anabi ó máa fọwọ́ gbé lẹ́sẹ̀ sẹ́gbẹ̀ẹ́ anabi ó tún forí kanlẹ̀ kí ni tiyín obìnrin ò gbúdọ̀ débẹ̀ kí ni kí ni ṣé yọ kò sí ní tó fà ju àṣejù ni ọlọ́run bá ní wàhálà tààtàdó ẹ mọ́ ṣàṣejù ẹ rẹ̀ lómi tẹ̀sùbá àti okò kọrùn báàfù kò lè gbà ọrùn ó ti wá tẹ̀ báyìí yọ wàá lo sọ́ọ̀sì kò tún ní jọra wọn ìgò bíi mẹ́ta ìkó dòó ń bí ìkó dòó ń bí ìkó dòó lọ́rùn báyìí tẹ̀síwá yìí ọrùn yìí ó tẹ̀ báyìí ẹ bá wá débi káwọn yóò wà mọ́ sá kí ni gbogbo yẹn ìbá ṣe pé nǹkan yẹn wọlé ni ànábì ló yẹ kó ṣe Abubakar ló yẹ kó ṣe Umar ló yẹ kó ṣe Uthman ló yẹ kó ṣe àwọn yẹn Ọlọ́run sọ pé wọ́n wà lìjẹ́nà látàyé gbogbo èyí tẹ́ ẹ̀ ń sọ yẹn sọlọ́run ní àwọn yẹn wà lìjẹ́nà ṣe bẹ́yìn lẹ́ ń pè wọ́n lẹ́nu Ọlọ́run tó bá ní dọ́gbìn àyíká àwọn tó bá ní wòye sẹ́ni Ọlọ́run kí lè fẹ́ sọ. tàwọn Abubakar dájú tí umaru dájú tí usmanu dájú tí tí ali dájú àrí pé àwọn ya wèrè àrí pé wọ́n wà kísàkiri àá lọ mọ ìjòkó adìẹ lórí àtàn lẹ́bù táwọn ti dé lẹ́bù wèrè ni níbi tọ́lọ́ láà wàlà tààtẹ́dù ọlọ́run ọba ní ẹ mọ́ ṣàṣejù pẹ̀lú sísọ ntọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ di èèwọ̀ fúnra yín ọlọ́run ọba ní ẹ mọ́ ṣàṣejù o. Inna الله torúpọ̀ ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣàṣejù lórí gbogbo ohun tí bá ń ṣe bákan náà àfáà wa Uthman ọmọ Maz'un kọ́lọ́run ọba kó sí ọ̀kan náà àwọn sọ̀hábà ni ó gbèrò láti tẹra rẹ̀ lọ́dàá torípa níyàn pé àfẹ́ ṣe zìnà ó wà lọ bá anabi ọlá anabi yọ̀ǹda fún mi kó wọn tẹra àwọn lọ́dà ìyẹn túmọ̀ sí pé ìfura mọ̀ téèyàn fi máa ń fura téèyàn bá róbìnrin òun ò fẹ́ kó wà lára àwọn mọ́kùnrin láì ṣètọ́ lọ́hùn nígbà tó sọ eléyìí fanahawu nabi sallallahu alayhi wa sallam anabi ní mm, mm, mm, má ṣe bẹ́ẹ̀ anabi kọ̀ fún àwọn sọ̀hábà wa ní wàláwù àjázàlà ùdálíkà làtọ̀sọ́ iná àwọn sàbẹ ni àwọn sàdẹ tí ń jọ náà pé tánàbí bá ti lè gbà láàyè gbogbo àwọn náà wọ́n lọ tẹ̀ra àwọn lọ́dà nítorí pé àwọn náà ò fẹ́ ṣèṣìn náà ṣùgbọ́n ànábì ò yọ̀ǹda ànábì ò yọ̀ǹda pé káwọn tẹ̀ra àwọn lọ́dà nítorí pé tọ̀ yìí báàtì nínú tọ̀ yìí báàtì náà ni kéèyàn ó níyàwó kó súnmọ́ yàwó ẹ̀ nínú ìdẹ̀kùn ìgbádùn ayé tọ́lọ̀ ní kẹ́ gbani ó ṣe wá sọ di haramu fúnra rẹ̀ àbí wọ́n tó níyàwó nulẹ̀ tọ́ wá ń sọ fún yàwó pé tọ́ wà ń bẹ̀ ni pé ìyàwó wọlé lé nìí àwa ni ah ẹ̀sìn mọ́rin mò ń ṣe àwọn àdúrà kan lọ́wọ́ ìjọ méje lọ́nà méje òun làdúrà wọn nígbà ìyàwó wọlé òru àkọ́kọ́ náfìlà ló fi yàn tilẹ̀ fi mọ́ òru kejì náfìlà òru kẹta náfìlà ìjọ méje àkọ́kọ́ pé tọ̀ bó o ní sẹ́ ti parí àdúrà ah, lọ́nà méje méje méje ah ìyàwó wọn ni ẹ̀dá yọ̀ọ́ lọ lé wọn pé tọ̀ <laughs> ẹni tẹ́ ẹni kò ń fẹ́ yìí ọ̀rọ̀ rẹ̀ orújú o torí pé anabi sallallahu alayhi wa sallam anabi ni inna li badanika alayka haqqan wa inna li ahlika alayka haqqan ara rẹ ó ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ìyàwó rẹ náà lẹ́tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ fa'ati kulladhi haqqin haqqo anabi ni ẹ fún kó wá tiẹ̀ ẹ̀ bí mo lára mi ọba ah, ah, dàsìkò tó yẹ kó o sùn sùn ara rẹ béèrè funfun lẹ́tọ́ ẹ̀ bó bá sàsìkò tó yẹ kó jẹun jẹun lásìkò ẹ̀tọ́ yẹn ara rẹ̀ béèrè fún fún lẹ́tọ́ ẹ̀ àsìkò tó yẹ kó wẹ̀ lọ́ọ́ wẹ̀ májè ó sọ wípé ara rẹ̀ ni ó ti máa ṣe experiment gbogbo náà ti ń bẹ láyé gbogbo oríṣiríṣi species ti ń bẹ pátápátá ara rẹ̀ ló wà ọwọ́ ní mọ́lẹ̀ ló débẹ̀ láà orí bẹ́ẹ̀ ara rẹ̀ ó ní bùkátà sẹ́tọ̀ fún un ìyàwó rẹ ó ní bùkátà sí ẹ̀tọ́ rẹ kan bẹ lọ́dọ̀ rẹ fatikuladi hakin akọ̀hu fóníkàlùkù lẹ́tọ́ ẹ̀ tó o bá sì tó bó ti yẹ kó o tó o sì tó kábàámọ̀ níwájú ọlọ́run látara àdí eléyìí ìdí nìyẹn tí islam fi lòdì sí àṣejù pẹ̀lú mímọ sọ ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ ìmọ̀ sọ di èèwọ̀ fúnra ẹni islam lòdì sí. Si tọ́lọ́wọ́n ọba fi sọ pé wàhálà àtàtàdún iná lọ aláyọ̀ ẹ̀bọ́lù. ẹ má ṣe máa ṣàṣejù pẹ̀lú sísọ tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ dèwọ̀ fúnra yín torí pé dájú ọlọ́run ọba aláyọ̀ ẹ̀bọ́lù mọ̀ọ́tẹ́ ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣàṣejù yálà níbi ìjọsìn ni. Yala, ẹrẹ lomiin tó bá fẹ́ kírun bẹ́ẹ̀ bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sì sun yín bí ó ṣe fi ọwọ́ ọwọ́ báyìí yóò fẹ́ fi pa ọmọ ẹgbẹ́ gànà báyìí kò lè tó bá òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ lómi bá fẹ́ forí kalẹ̀ jẹ̀ mọ́ ẹ̀rù pọ́dọ̀ balẹ̀ ni tí ọ wà á nà tán lóòótọ́ ni súnà ní ká nà ṣùgbọ́n mọ̀tún kà ṣe jù bọ́ nígbà wà á nà tán débi pé ikùn rẹ ti ti fẹ́ máa kanlẹ̀ àṣejù nìyẹn má kà àṣejù bọ́ gbogbo nǹkan pátápátá ó dúró lórí wọ̀ntúnwọ̀nsì àṣejù ń bẹ níbi ọ̀rọ̀ ìwọ̀n là á látẹnumọ́ bẹ́ẹ̀ bá ti látẹnumọ́ ju àbùkù lèèyàn kàn fa ìdáná tọkùtà fàlẹ́ àtàkùn mìkìtàrà anotoko zainu wasoko tusalama anodo kozayena ohun kenyi omoro oso oso ni wasuoko to salaama tun kenyi o si ma da ke olani toripa ni ma bi o ma bo ba da ke onisokpe to wiri igbani ime be kenyi o si da o ma n da wasuoko to salaama tun to ba ti ma po omoro da si ya da ke abuode bi kan won soro o mọ ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ó sàtọ pé dandan láká lè mọ pé wọn náà sọ̀rọ̀ wàsúkò tùsàlámàtún dákẹ́ náà máa gbọ́ ibi tọ́rọ̀ ń lọ ó ṣeé ṣe èyí tó fẹ́ sọ yẹn kankan lómi náà padà wàá sọ yìí ṣe gbogbo ìgbà náà ni pé kò sásọ̀rọ̀ kò sásọ̀rọ̀ kò sásọ̀rọ̀ ìgbà míì ń bẹ tí wọ́n ti sọ náà repetition náà ni ọkàn ń wèsì táìmù àwọn yẹn sẹ́yìnù wasoko tó sálámà tó fa ìdáná tọkọtà fàlà takùn tán bá wá ní o sọ̀rọ̀ náà jẹ́ kó mọ níwọ̀n kó mọ̀ wàá di wípé ọ wàá la tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ dé gbogbo ó ti wá ó ti tó náà ah, tá a lè ń bá wírí ẹni tẹ́ ń bá wí gan ti lọ gbogbo nǹkan la ṣe jù wọ̀ ọlọ́run ọba ọ̀ wá fẹ́ àṣejù níbi gbogbo nǹkan pátápátá yálà nídìí ẹ̀sìn kódà tó fi débi ìbágbépọ̀ ẹ̀dá ẹlòmíín bẹ́ẹ̀ ó látẹnumọ́ gbogbo nǹkan àṣejù àṣejù níbi àṣejù rẹ̀ yẹn èyí tó wá da nínú nǹkan tó ṣe àwa ní rí yóò ti fàṣejù yóò ti fi ba dáadáa jẹ́ ìdí nìyẹn tó náà bá pé fún aláta àtàdù ọlọ́run ọba ni ẹ mọ́ ṣàṣejù iná lọ́ngàlá yóò ẹ bọ́ mọ́ torí pé ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń ṣàṣejù pátápátá ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí wọn látara àdé eléyìí àwa sọ fún wa wípé máa ń bẹ nínú àwọn àṣejù táwọn èèyàn míì máa ṣe lénìí òun náà nìkẹ́ni kan kọ̀sàdé test ẹ má jẹ apple o ẹ má jẹ kárọ̀tì o ẹ wọ́n ti ní àwọn boko haram fẹ́ níbo ta ló sọ bẹ́ẹ̀ ta ló sọ àbẹ́yìn ò rí text message yẹn ta ló sọ níbi táyé lajú dé yìí sẹ́yìn nìkan àwọn àlùmọ́ kan máa dọ́pọ̀ fẹ́ máa fi ọpọlọ yẹn ṣeré ta ló sọ bẹ́ẹ̀ orílẹ̀-èdè wa tí kì í kankan kún ni Nàìjíríà ò wà security conscious irú nǹkan yẹn tó kọ́ tẹ́sì kìíní yẹn tá a bá fẹ́ mẹ́ni tó ṣe MTN ni ó mọ̀ ẹbí léèrè pé nbolo ti gbọ́ ẹjọ́ wa ń ta àwọn tó ń ta watermelon sí ẹ fẹ́ kó òkúta bọ́jà wọn àwọn tó ń ta kárọ̀tì kọ̀tán ápù gan sí nàìjíríà náà ti ń gbìn ni ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan báyìí orílẹ̀-èdè ọkọ́lọ́hún ṣàánú nàìjíríà kọ́ńtì gan tí ò tó wa láyé tí ò tiẹ̀ tó nàìjíríà rárá irú nǹkan báyẹn wọn ò ní fọwọ́ yẹpẹrẹ mú wọn take it serious wọn dẹ̀ mú ẹni tó sọ̀rọ̀ yẹn wọ́n mú jáde bẹ́ẹ̀ náà làwọn kan náà ń text text message pé ní mọ́sálásí ẹ wọ́n ti gbọ́ pé àwọn kan tí èsè mùsùlùmí wọ́n wà máa gbé èso wá fún yín o wọ́n poison ẹni o tẹ́ bá ti fi sínú ẹ kú o kódà àwọn tí èsè mùsùlùmí ni wọ́n fẹ́ máa lò ta ló sọ bẹ́ẹ̀. àwọn tí wọ́n èsè mùsùlùmí kódà tán jẹ́ kírísítẹ́nì tá a jọ wà ládùúgbò ẹlòmíì kò gbé ọ̀sán fún yàn àfọ̀ ẹ̀ fi sínú ẹ tún fẹ́ tó bá ti wá wo text message yẹn ah wọ́n mà lọ jẹ́ pé <laughs> gbogbo ohun tí máa ń dá wàhálà alẹ́ nìyẹn ta ló sọ bẹ́ẹ̀ gbàtẹ́mi rí ló text message mo pe ẹni yẹn padà mo ní mo test irú nǹkan báyẹn sí mi níbo ni wọ́n ti gbọ́ wọ́n ní wọ́n test ẹ̀ sóun náà nínú àṣìwò ah, wàá lẹ́kọ̀ọ́ ni nígbà test ẹ̀ sí ọkàn gbàbá náà o tún fún akiri ó yẹ kó verify fọ́tàbà ìyanu mo ní èmi ò lè máa fún nǹkan báyẹn kiri ló jẹ́ kí n pè ọ́ níbo ló ti gbọ́ ẹ̀ wọ́n fóun náà ni àmì òmùgọ̀ nìyẹn so látara àdé eléyìí kẹ́nìkan ó máa sọ pé ẹ má jẹ nǹkan báyìí ẹ má jẹ indomie ẹ má jẹ kinní kan yóò púrúfù ìdí tààfin ní jẹ òun ló fi fà á tá a wá tún fẹ́ fi ṣàlàyé àwọn nǹkan tó jẹ́ haram àwọn nǹkan mi ń bẹ ó lè jẹ́ tọ́ ṣùgbọ́n táwọn nǹkan kan bá ṣẹlẹ̀ ó lè padà di haram so la fi wá ṣàlàyé ó pọ̀ bíi mẹ́sàn-án nù ẹ̀ kásáré ṣàlàyé ẹ̀ fi tafsiri tèmi káfìtì àkọ́kọ́ gbogbo ẹranko inú odò pátápátá halalu ni gbogbo ẹranko tí bá ń gbé inú omi kódà àwọn míì bá débi kódà èèyàn inú omi ńkọ́ wọ́n ní tẹ èèyàn inú omi bá ń bẹ gan jíjẹ ni bó tilẹ̀ jẹ́ pé mi ò rò pé èèyàn inú omi ń bẹ ẹ̀mí wọ̀tá tó ń ṣe òyìnbó ni fíìmù tírìkì ni àlìjẹ̀núdé ṣùgbọ́n ẹja inú omi ejò inú omi ẹ̀kíní kan ìyìn tó bá ti jẹ́ wípé inú omi ló ń gbé gbogbo ẹ̀ halal ni òkú rẹ̀ gan halal ni tẹ́nìkan á sọ pé ah haram ni kì í ṣe haram kankan kálọ̀mọ̀ yẹn bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ń bẹ lórí ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ni halal èyí tó jẹ́ haram ń bẹ ọlọ́run ṣàlàyé ẹ̀ lóbi jẹ́ pé a ọmọ kí làwọn tó jẹ́ haram nípa àwọn nǹkan jíjẹ lápèjúwe ọlọ́run ọba yóò sọ fún wa wípé nǹkan yìí haramu ni ẹ gbúdọ̀ jẹ nítorí ìdọ̀tí rẹ̀ nítorí ẹ̀gbin ni ọlọ́run yóò sọ ó máa ń bẹ nínú Quran ààrẹ rẹ̀ fún kalkhinzir ẹlẹ́dẹ̀ ọlọ́run máa ma sọ nínú Quran pé ká má jẹ kurimati alaykumul mayta ẹ̀ wàdàmà wàláhmàlì khinzir ọlọ́run ọba ni àṣẹlẹ̀ wọ̀ fún yín òkú ń bete bẹ́ẹ̀ sì ni àtúnṣe lè wọ̀ fún yín àdámù ẹ̀jẹ̀ wàláhùmùlẹ̀ khinzir àti ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run sọ ẹ̀rí arẹ́rì fún tẹnìkan bá sọ pé haramu lẹran ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wípé ọlọ́run ṣe lè wọ̀ ọ̀nà kan nìyẹn tá a fi mọ haram ẹlẹ́ẹ̀kejì ayanu sọ ṣáárẹ̀ù aláhàdì yìí kí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kí wọ́n sọ kán fún wa ní àwọn characteristics kan wọn ò ní mention ẹyọkan méjì mẹ́ta wọ́n kàn fún wa ní general quality kan or visuals kan pé tọ́ba anyone tó bá ti ní nǹkan báyìí o ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀nà kan náà tó nù ó wà nù hadith Ànábì ní gbogbo ẹranko tó bá ti ní eyín ọ̀gàn eyín ọ̀gàn báyìí ẹ má jẹ so Ànábì ò da ẹ wo Islam bó ṣe pé kò mention ẹyọkan so yẹn túmọ̀ yìí pé ẹranko kan lè wà ń lu kakọ́ mọ̀ sí ń lu mi ṣùgbọ́n ẹ tẹ́ ẹ máa sọ ni pé àfẹ́ ìjọsìn àlejò ẹranko báwo ló ṣe rí sólé yín ọ̀gàn ó lé yín ọ̀gàn o ẹ má jẹ o àbá ẹ mú wa nu kúránì tọ́lọ́ ti ní ẹ má àkóní ìdíkì ìṣẹ̀lẹ̀ mú wa torí pé ó ti wà lábẹ́ general principle tánà ibi ti fún wa wípé ní tó bá ti lé yín ọ̀gàn àgbọ́dọ̀ jẹ́ nínú ẹranko èyí tó bá sì ní kí náà máa ń pè é èkánná ẹgbẹ́ báyìí yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ ìyẹn ó ti wá wà gbogbo èyí tó bá ti rí bẹ́ẹ̀ nu ẹyẹ ó ti mọ̀ kó gbọ́dọ̀ jẹ́ nìyẹn kò ní nìkan nìkan sì máa sọ nínú ẹyẹ tí ò bá ti wá nìyẹn jíjẹ ni bákan náà anya múra ṣáárí ubi kọ́tìlì gbogbo nǹkan tá a bá ń ka hadith tánàbí bá sọ pé ẹ pa nǹkan báyìí ẹ pa nǹkan báyìí ẹ pa nǹkan báyìí tí o sì sọ pé ẹ pa jẹ ẹ pa wọn àgùdọ̀ jẹ nǹkan yẹn anabi ni okutulu aswadẹ́yìn ẹ pa nǹkan dúdú méjì kódà tẹ́ bá wà lórí irun alhayata wal aqrab anabi ejò àti àkekèé kẹ́nìkan ni sáà lè jẹ scorpion sáà lè jẹ o torí pa anabi ni okutulu ẹ pa láàyè mi anabi ni ẹ pa ọ̀fọ́n ọ̀fọ́n nu léwu anabi ni ẹ pa so àwọn afọ àwọn afàjáde ń bẹ gbogbo dáná bá ti ní ẹ pa wọ́n dànù ẹ pa wọ́n dànù à lè jẹ nǹkan yẹn ni ló fi jẹ́ pé ò lè jọ ọmọ lé tẹnìkan ni à ọmọ lé ò lè yín ọ̀gán kò sì ní kínní ẹ ò lè jẹ torí pé ó ti bọ́ sọ́ndà principle mi àwọn nǹkan tánàbì ni ẹ pa wọn nínú nǹkan tán ni apalọ́mọ́lé so a lè jẹ bó bá délu kan tán bá ní ẹyin lẹ́yìn o jẹ àwa máa ń jẹ lọ́dọ̀ sọ pé haram ni o lè sọ pé haram ni nítorí pé Ọlọ́run bá ṣe ní haram lábẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀fọ́n àwọn èkúté ànábì ni ẹ pa wọ́n ànábì ni á jẹ wọ́n mọ́sálà kan wá jáde ńbẹ̀ wípé sáà lè jò kété àwọn àfáà kan ní àlejò òkété torí pé lọ́ndà spèṣì eku náà ló bọ́ sí. Si àwọn àfa àkànṣe gbọ́dọ̀ ara o kò bọ́ sọ́ńdà pé òkéde jíjẹ ni o pé lórí mọ́sálà yẹn pẹ̀lú n tó clear táwa gbogbo alẹ́ rẹ̀ pé sọ́bọ́ sọ́ńdà ẹ̀yà eku sókété bọ́ bẹ́ẹ̀ kí ni n tó dúró lé lórí má kàn sọ pé rárá a gbọ́dọ̀ wà sínsẹ́ ẹ̀ ansa yẹ tí a rí dẹ́ ń sọ kì í ṣe pé kàn máa sọ́ba yẹn. eh? big big rats eku ńlá ẹja fi gbogbo yẹn lẹ̀ bọ́ọ̀ bá jẹ òkété àìmọye tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ jẹ ní tó bá rú alójú ká gbé jùlẹ̀ gbà náà nà kì í ṣe pé torí wípé inú sàòkú ní gbẹ́wò sí ni o gẹ́gẹ́ lómi rẹ̀ torí pé gbẹ́wò kò yẹ kọ́ torí pé lóru yìí máa ń nàró kò yẹ èyí e, ẹranko tí máa ń nàró báyìí náà ìyẹn kì í kọ́ nàró yẹn ó gbé nǹkan kan lérí ó kò sábúrú ń bẹ̀ nínú nature rẹ̀ náà ni ó lè nàró bẹ́ẹ̀ ó lè kó nǹkan sẹ́nu ó lè di nǹkan mórí ìyẹn èyí ṣe kó ti dèèyàn èyí ò mí bọ́ bá rí pabá náà tẹ́ pé ó wọlé ní jíjẹ jíjẹ náà ni kò sí ṣùgbọ́n níbi táwọn afa kọwọ́ bọ̀ ń bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ olùmẹ̀sìn wọn máa ń kóra dúró wọn ni ah ìbá dáa kéèyàn ó jìnà sí torí pé àrùn ìrújú ń wà tó bọ́ sọ́ńdà rẹ̀ àbí ò rẹ̀ kò sẹ́ni tó fẹ́ẹ́ lè sọ́gbọ́n tọ̀ ìdàǹdà ma yaribuk ila ma la yaribuk bákan náà àyànniha aṣááriwo ànkọ́tìlìhì àwọn nǹkan kan wá ń bẹ tí sẹ̀ríà ní tí a mọ̀ pé táyì kan wá ní wọ́n ní ká pa àwọn nǹkan kan ń bẹ tí sẹ̀ríà ní ẹ pa wọ́n o ẹ gbúdọ̀ pa wọ́n o àwọn nǹkan náà a gbúdọ̀ jẹ wọ́n kàlí hudihud gẹ́gẹ́ bí ẹyẹ hudihuda a gbúdọ̀ pa bákan an yakuna ma'arufan bi akili jif wal iftirash kó ṣe wípé nǹkan yẹn a mọ̀ wípé ntí máa jẹ ó máa ń jẹ ẹranko ẹgbẹ́ gẹ́gẹ́ bí kìnìún kò ní ìdíkàsẹ̀ mention kìnìún fún ọ ó ti mọ̀ pé carnivorous animals bí wọ́n bá jẹ́ pé carnivorous animals ní pátápátá ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ti ń jẹ ẹranko ẹgbẹ́ so general principle yẹn ó ti mọ̀ torí pé ẹlòmíì lè wà ń kọ́ńtì mi torí pé kì í ṣe kìnìún tún ní ẹranko yẹn bẹ̀tọ́ náà máa ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ àṣírí nínú Quran àṣírí nínú general principle yẹn ó ti guide yẹ so máa ń jẹ ẹranko mi ó máa ń jẹ ẹranko mi jẹ ẹnìkan wá béèrè kanjọ kan ó lóun ń sin ewúrẹ́ kan ó lé ewúrẹ́ yẹn wá jẹ òròmọdìẹ ọlọ́jẹ bó ṣe á fẹ́ ṣe lórí èyí torí pé ó nu mo ní jíjẹ ni nítorí pé kì í kulẹ̀ so ń jẹ ewúrẹ́ nǹkan ewúrẹ́ nǹkan fẹ́ yẹ hàn náà tiẹ̀ ni kì í so ń jẹ rẹ̀ ni ṣùgbọ́n kìnìún oúnjẹ rẹ̀ ni kó pa ẹranko ẹgbẹ́ yẹ ṣòyẹ là ń sọ bákan náà an yakuna mutawallidan min halal wa haram kalbigal ẹranko tá a rí wípé láti bi haramu àti halal ló ti jáde àti bi haram àti halali ló ti jáde tá a lè jẹ mùsù ológbò a lè jẹ káwá rí ológbò a sì lè jẹ ehoro káwá ológbò kan kó gun ehoro kéhoro wá bímọ irú ọmọ ehoro àgùdọ̀ jẹ torí pé láti ibi nǹkan tó jẹ́ haram àti halal òun ló ti jáde so gbogbo ẹranko tó a bá rí wípé ìkan jẹ́ halal ìkan jẹ́ haram ni wọ́n gunra wọn bíi kẹlẹ́dẹ̀ bíi kí òrúkọ gun ẹlẹ́dẹ̀ ká ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá wáyé bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ ẹran tó bá bí wọn nínú àwọn kọ́ídà nínú ṣẹ̀ríà òun ló wà bákan náà nínú àwọn nǹkan tí àtúgbùdọ̀ jẹ́ òun ni anyakuna kubusu aridon bisababi tawaludi najasati fi badani ikalijalala àwọn ẹranko kan bẹ tó yẹ pé ìpìlẹ̀ wọn ní tá a lè jẹ ni haram Ama ó lè padà di haram tó bá padà di jàlálà kí ni àwọn àfáà pè ní jàlálà wọ́n ní jàlálà iyal hayawan òun náà ni ẹranko alẹ́dí akúlùjúláta wàlàádọ́rátà wà nàjàsát wọ́n lò náà ni àwọn ẹranko kan tó ṣe wípé ẹ̀gbin ni wọ́n máa ń jẹ ẹ̀gbin nǹkan ẹ̀gbin ni wọ́n máa ń jẹ tí wọ́n ti wá mú ẹ̀gbin yẹn tí wọ́n ti bá sábà ká máa jẹ ẹgbẹ́ irú ẹranko bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ. imam nawawi rahimahullah rahmatan wasi'a wọ́n ní la takunu jalala illa idha galaba ala alfi annajasa wọ́n ní ká tó lè sọ wípé ẹranko kan àbí adìẹ kan àbí ẹyẹ kan ó di jalala ó dìgbà tá a bá rí pé èyí tó pọ̀ jù nínú oúnjẹ rẹ̀ ni ẹ̀gbin yẹn adìẹ fẹ kan yàgbẹ́ ta adìẹ fẹ kọ́rọ́kọ́rọ́ ọ̀sàgbẹ̀m jẹ ni o ti sọ di jàlálà torí pé okulẹ̀ ti bu àgbàdo fún tẹ́lẹ̀ nìmọ̀mù náà wà wíbi ṣàlàyé ẹ̀ wípé ó dìgbà kó tó di jàlálà ó dìgbà tá a bá rí wípé yálà adìẹ ni yálà ràkúnmí ni yálà kẹ́tẹ́kẹ́tẹ́ ni ó ti bá ẹ̀gbin yẹn sábà ní oúnjẹ àjẹyó nínú rìwáyà èyí tí ìmáàmù hakim àti bayaki tí wọ́n gbà wá àwọn padà wá fi kún nínú ẹgbà wa hadith tani bisalòlá sálàmù sọ wípé hadith abdullahi ọmọ umar radiyallahu anhuma pé náà rasulillah sallallahu alayhi wa sallam anabi kọ fún wa anil jalala pé a ò gbúdọ̀ jẹ jalala wa albaniha bẹ́ẹ̀ sì ni wàrà rẹ̀ gan ẹranko tó bá yẹ pé ẹ̀gbin ó ti sọ ẹ̀gbin tó ń jẹ a gbúdọ̀ jẹ kódà kó ṣe pé ẹranko tá a lè jẹ ni ṣùgbọ́n ibi tó wà ẹ̀gbin ló máa ń jẹ a gbúdọ̀ jẹ a sì gbúdọ̀ jẹ kí ni o a gbúdọ̀ jẹ wàrà rẹ̀ a gbúdọ̀ mú wàrà rẹ̀ nínú riwaya riwaya eléyìí akhrajahu al-arba illa nasai wa hasanahu tirimidi ṣùgbọ́n nínú riwaya ti afawa hakim àti bayaki àwọn padà ṣe ziyada kan nínú ẹgbà wa ti abdullahi ọmọ amuru bunu as abdullahi bunu amuru bunu as àwọn sọ wípé anabi wa ni hata ta'alufa arba'ina layla ó dìgbà tó o bá wá so mọ́lẹ̀ fódìdí forty days tí yóò ráàyè jẹ jẹkújẹ yẹn mọ́ lẹ́yìn wá gbà náà o lè wá pa jẹ àmọ́ lọ́dọ̀ àfọwà ibnu umar radiyallahu anhu tó ń bá fẹ́ pa jàlálà jẹ bóyá díẹ̀ ni bóyá ràkúnmí ni tó wá fẹ́ pa jẹ sẹ́mi pé ìpìlẹ̀ rẹ̀ náà ó lẹ́tọ̀ ní tó sọ́ di tí ò fẹ́ lẹ́tọ̀ ni pé ó ti sọ ìdọ̀tí àtẹ̀gbẹ́dọ̀ ń ó ní ibnu umar ìdá àròdà akìláha kí ni ó ṣe habasa thalatha layalin bi ayamiya òun yóò so mọ́lẹ̀ fún ìjọ mẹ́ta àtòru rẹ̀ kò ní jẹ́ jáde so ìgbàgbọ́ ni pé gbogbo ẹ̀gbin tó jẹ yẹn yóò ti kúrò lára rẹ̀ yóò wà mọ́ fún ní oúnjẹ gidi jẹ so lábẹ́ eléyìí ó ní àwọn àáfàá fi mú wá wípé àwọn adìyẹ mi ń bẹ tó ti di jàlálà tó ẹ pa adìyẹ rẹ tó ń sìn tó bá ti túlẹ̀ láàárọ̀ orí àtàn làwọn adìyẹ rẹ máa ń lọ irú àwọn adìyẹ ló fi jẹ́ pé a kàn lọ ọjà a lọ ra adìyẹ afẹ́ pàjẹ́ tó o bá ti lè mọ àmọ̀dájú lórí nǹkan yẹn pé àwọn adìyẹ yìí nìsín bóun náà ṣe ń ṣe wọ́n bóyá orí àtàn náà ti lọ mú tó bá ti lọ dán ọ lójú kó orí àtàn ládìẹ yẹn ti ń jẹ só mọ́lẹ̀ fún ijọ́ mẹ́ta lẹ́yìn ijọ́ mẹ́ta òun ló tó ṣe kíni o òun ló tó pàjẹ́ torí pé ó ti kúrò níjà lálà ṣùgbọ́n adìyẹ tó ṣe wípé adìyẹ pọ́tìrì òun ni wọ́n ń fún lóúnjẹ ṣùgbọ́n adìyẹ pọ́tìrì nígbà míì tí wọ́n bá lóúnjẹ jẹ́wọ̀n má jẹ̀gbẹ́ ara wọn naam wọ́n máa ń sára wọn jẹ tí wọ́n para wọn ìyẹn mọ́ sálà nìyẹn ọ̀rọ̀ ẹ̀gbin a gbọ́dọ̀ kíyèsí àwọn nǹkan ọ̀sìn wa tá a bá fẹ́ máa pàjẹ́ kó ṣe wípé kì í ṣe ẹ̀gbin kí ni ìdí tí Islam fi sọ bẹ́ẹ̀ torí pé kó mọ̀ bá kó palara bá àlàáfíà ara wa lẹ́bìlì mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ètò ìlera tó péye òun ló ń bẹ nínú Islam jàlálà yìí tí kì í wá ṣe pé ká sọ alàlì ìtìlá pé gbogbo adìyẹ o jàlálà ni wọ́n a lè sọ báyẹn àfẹ̀yí tá a bá màmá dájú rẹ̀ wípé adìyẹ eléyìí o ó dá wa lójú wípé ẹ̀gbin ló máa ń jẹ ìgbà yẹn láàpẹ̀ níjà làálà á wàá sọ pé à lè ó dìgbà tá a bá tó fi sínú ilé fún odidi kíni o ọjọ́ mẹ́ta lẹ́yìn wàá gbàdúrà láti pa so ìlànà tí Islam gbé kalẹ̀ nìyẹn kì í wá ṣe pé kéèyàn wá dúró lórí pé àgùdọ̀ jáde ẹ mọ́ ẹ gbúdọ̀ jẹyìn adìẹ mọ́ lóòótọ́ àrọ́rọ̀ àwọn àfa tí wọ́n sọ wípé tókọ́rọ́mù jàlálà wàyúwúrọ́mù lábánu àwàbẹ́ ìdùhà jàlálà wàrà rẹ̀ èèwọ̀ ni ẹyin tó bá yé èèwọ̀ ni lóòótọ́ àwọn afa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dá wa lójú pé jàlálà ni ṣùgbọ́n tí ì bá ṣe jàlálà kò sí nǹkan tó ní ká ṣe kí ni o kò ní kò ní kò ní ká má jẹ bẹ́ẹ̀ sì ni kò sí ní tó ní ká má jẹ wàrà rẹ̀ àti ẹyin tí tó bá yé fáwọn nǹkan yẹn a gbọ́dọ̀ kíyèsí bákan náà àwọn nǹkan míì ń bẹ tó ṣe wípé ṣẹ̀ríà Islam mọ̀ọ́mọ̀ sọ pé a ò gbúdọ̀ jẹ torí pé àrùn gan ni poison ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọ́ bí ọ̀pọ̀lọ́ kọ́lọ́n kó sànù wa ẹlòmíì bó bá fẹ́ ṣe nǹkan kan àbá wọ́pọ̀lọ́ gbígbẹ́ ní bá ń kọjá lọ àfọ ọ̀pọ̀lọ́gbẹ́ ń bẹ́ ọ ọ̀pọ̀lọ́gbẹ́ ń bẹ́ ọ. nínú ṣẹ̀ríà Islam àwọn ẹran tọ́lọ̀ ń bá ṣe lẹ́tọ̀ fún wa kì í ṣe jíjẹ nìkan ni ẹran tó bá jẹ́ ẹ̀tọ́ èèyàn lè jẹ èèyàn lè fi so lápèjúwe nísìn ẹnìkan fẹ́ ṣe oògùn kan fún ọbẹ̀ ẹnìkan ọ̀sà máa ń da láàmú inú kan máa ń rún wá ní pé ah, ẹ̀dọ̀ ẹran làwọn òbí bọ̀ ọ̀sà gbóhùn ẹgbẹ́ ah àfa àtò pàdé o kò sí ní tó burú bẹ́ẹ̀ torí pé ẹran gan náà aláàlì kulẹ̀ ni ẹ̀dọ̀ ẹran kì í ṣe jíjẹ nìkan o lè jẹ o lè fi so oògùn ìwòsàn ara kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìtọ̀ gbogbo ẹran tó bá jẹ́ halali kẹ́nìkan ní nǹkan kan sọ wọ́n tó ní tó mú o ní pé ìtọ̀ ewúrẹ́ ni ó fi ṣe kò sí láìfín bẹ́ẹ̀ ìtọ̀ màálù kò sí láìfín bẹ́ẹ̀ ìtọ̀ rànkúnmí kò sí láìfín bẹ́ẹ̀ nítorí pé àwọn àfáà jẹ́ kó wa wípé gbogbo ẹran kúlù mọ́yẹ̀ hílù akúlù láhmi ìmínàlẹ̀ àyàwánáàtì fàbáolùhù wàràófùhù wàlábánuhù tọ́hìrì gbogbo ẹran tí ó bá ti lẹ́tọ̀ọ́ tá a lè jẹ ìtọ̀ ẹran yẹn ń tó mọ́ ni ìgbẹ́ rẹ̀ ń tó mọ́ ni wàrà rẹ̀ ń tó mọ́ ni lábẹ́ ẹbẹ̀ yẹn láti wá mu jáde wípé mo wá fẹ́ kírun níwájú ìta ń bẹ̀ mo ti fẹ́ kírun ṣùgbọ́n mo wá ń gbóòórùn ìtọ̀ ẹran bẹ̀ máa kírun ẹ lọ kò sí ní tó ṣe ìrun ẹ lálàáfíà torí pé ìtọ̀ ẹran mẹ́rin kì í ṣẹ̀gbẹ́ ìtọ̀ tèèyàn ò lẹ̀gbẹ́ torí pé ìtọ̀ ẹran o lè mú o lè mu ìtọ̀ ẹran o lè kírun níbi tí wọ́n ń so ẹran mọ́ ṣùgbọ́n o lè kírun níbi tí wọ́n ń so ràkúnmí mọ́ ànábi ọ̀sàdàyàn rí yẹn ìgbẹ́ ẹran ẹ rí i pé nílùú tá a wà yìí ẹbọ tọ̀ wọ́n pò wọ́n fi kun ilé tẹ́wà ní subhanallah á sì máa kírun nu ilé báyìí máa kírun ẹ̀ ń bẹ̀ halal nítorí pé ẹran yẹn ẹran tó lẹ́tọ̀ọ́ tá a lè jẹ ni wàrà ó fòwú tọ́ ìrù ìgbẹ́ rẹ̀ náà nǹkan tó mọ́ ni ẹ bá wọn apá àṣẹ sọ. so látara àdé eléyìí gbogbo àwọn píríncípù ìgbúdọ̀ yéèyàn tẹ́lẹ̀ bá yéèyàn ń bolẹ̀ nìkan tí ń bọ̀ ẹ̀ gbúdọ̀ jẹ́ nǹkan báyìí ẹ̀ kọ́ bílẹ̀ èkó ta ló sọ bẹ́ẹ̀ níbo ni wọ́n ti kà á ìtọ́lọ̀ ń ṣe ní halal fún wa tọ́wa ní amẹ́jẹmọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni nítorí pé anabi sallallahu alayhi wa sallam lórí ìtọ̀pọ̀lọ́ al-qurashi radiyallahu anhu anna kódà ẹnìkan tó jẹ́ oníṣègùn láyé anabi sallallahu alayhi wa sallam bíi dókítọ̀ sa'ala rasulallah sallallahu alayhi wa sallam ani difda'i ó lọ bá anabi léèrè pé báwo la anabi kí la anabi rí sọ sí ọ̀pọ̀lọ́ yẹjú alu àfi ìdáwà ẹ̀ tá a bá fẹ́ fọ̀pọ̀lọ́ sóògùn ìwòsàn kí la anabi rí sí fanaha ankotlia anabi ní ẹ gbọ́dọ̀ lo ọ̀pọ̀lọ́ anabi kọ̀ fún wa ká pa ọ̀pọ̀lọ́ so ló fi jẹ́ pé ọ̀nà méjì ló fi wọlé nínú àwọn ẹgbàá wa mi ànábì ní òun gan àìsàn ni ẹlẹ́ẹ̀kejì ànábì kọ̀ nípa pípa ẹ̀gbọ́dọ̀ pa a jẹ́ pé ogun tí wọ́n ní á mọ̀ pa gẹ́gẹ́ bá a sọ síwájú náà lábẹ́ rẹ̀ náà nǹkan tá a lè jẹ ni wọ́n so kéèyàn wá sọ wípé òun wá kọ̀ǹkọ̀ ibẹ̀ ni mọ́sálà kọ̀ǹkọ̀ ti wá wọlé àwọn àfáà míì ní sáà lè jẹ kọ̀ǹkọ̀ sísì sara spèṣì ọ̀pọ̀lọ́ náà ni mọ́sálà míì tún wọlé mẹ́ọ̀ náà ẹbí òkété àtẹkù sọkọlọ́n bá kọ́ láyé tóbi rẹ̀ kí ó sànù wa lókè lómi ẹ̀ dákun ẹ̀ mọ́tò bá débi ìtọ́ ọlọ́run lórí <laughs> kí látara àdé eléyìí ọ̀pọ̀lọ́ òun yanjú ọ̀pọ̀lọ́ a máa bẹ o lè ṣókùtà báyìí kọ̀ ọ̀rọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ó clear mọ́ wàá sọ pé o fẹ́ pa kọ̀ǹkọ̀ kó wàá kọ́pọ̀lọ́ wálé haram ni ṣùgbọ́n ibi tí mo fẹ́ lò jù ń bẹ̀ gan ni ọgọ́ọ̀rọ̀ àwọn èèyàn ní sì máa ń fọpọlọ ṣe nǹkan ọpọlọ gbígbẹ bá ti sún ẹ ti jó ẹ má lọ ọpọlọ ẹ lo ohun tọ́lọ́run ṣe ní halal torí pé gbogbo tọ́lọ́run bá ṣe ní haram ọlọ́run ò fi ìwòsàn wá síbẹ̀ kọ́lọ́run kó ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹsàn-án ta ó pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n ẹ̀já da dó lórí eléyìí àwọn mùsàkà zakatan gẹ́rà yíyà àbí nǹkan tó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n wọ́n dù ú nílànà tí kò bá islam mọ́ lápèjúwe adìẹ níta lè jẹ ni àgbò níta lè jẹ ni ńgbẹ nìkan wá fẹ́ pa wá ní à ẹ mọ́bẹ lọ́wọ́ ni pé à òun ọ̀bẹ ìpá lòun máa ń fún tóun bá ti gbé pa kan fún lọ́rùn báyìí yọ̀nà tọ̀ ni à ńbo lòun ti ráàyè máa jẹ máa wọ̀ lọ́ba sì tún dé lẹ́ẹ̀fì wípé ọ̀nà táwọn kèfèrí ń gbà sẹ́lọ̀ ń pọ̀ ẹlẹ́dẹ̀ aslan haram ni bí wọ́n bá tún pa ẹ wo bí wọ́n ṣe pa ẹ wo gbogbo ọ̀nà náà fi náà fi kọ lẹ́tà síbi inú ọlọ́run ká jẹ àgbò halal ni wọ́n gbà tó wá kó pàbò tó kú àbọ̀ sọ́ọ̀lẹ̀ látòrí òkè ọ̀lẹ́mọ́lẹ̀ ó kú àbọ̀ ọ̀fẹ́ bìtì pa àbọ̀ òfun lọ́rùn ká kó o wá mu kó o yín lọ́rùn sódì kó kú ẹ ẹ máa wíyẹ wíyẹ wíyẹ wíyẹ máa jẹ kódà ńgbà tó fẹ́ yí lọ́rùn ní bisimilá ọba yín lọ́rùn kódà ọba àkàfà tí àdélẹ̀ haram ni àlejẹ́ àlejẹ́ o àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ àwọn kankan wá ń bẹ tó yẹ ká kíyèsí ǹjẹ́ tẹ́ni tí kì í ṣe mùsùlùmí Jew àbí Christian tó bá du ẹran sá a lè jẹ bẹ́ẹ̀ ni a lè jẹ a lè jẹ dáadáa tó bá pa adìyẹ tó bá du ẹran a lè jẹ nítorí pọ́lọ́wọ́n bá jẹ́ oyè wa nú alukur'an al-karim ọlọ́wọ́n bá ní wà ta'amu ahlil kitabi hillun lakum ọlọ́run ní oúnjẹ àwọn tá a fún ní tírà àwọn Júù àtàwọn Christian ẹ̀tọ́ ni àwọn àfọwọ́ wa ní ta'amu wọn yẹn òun náà ní dàbá ìhùhùn àwọn nǹkan tí wọ́n bá dú ẹ̀tọ́ ni a lè jẹ́ o ẹ ṣe sùúrù àwọn àfáà kan wá ní a lè jẹ́ ẹ̀ nítorí pé n tó dá wa lójú ni pé tí wọ́n bá fẹ́ ó kọ́ ọlọ́nkan ni wọ́n ó dá sí i àwọn àfáà ní kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú yẹn nígbà tọ́lọ́run ti sọ pé tí wọ́n bá pa ó lẹ́tọ̀ọ́ a lè jẹ́ má sọ ní tọ́lọ́run ti lẹ́tọ̀ọ́ dé ìwọ̀ fún rẹ̀ ibẹ̀ lẹ́lẹ̀ mi ò sọ pé a lè jẹ́ tọ́kì torí pé àwọn àwọn tí ì ṣe mùsùlùmí ló ń pa mo ní àwọn wo ni wọ́n lè jẹ́ kristian wọ́n lè jẹ́ jù ọ́bì ọlọ́run là lè jẹ́ ní tọ́ bá pa sọ́tàn tó sọ mí ẹ wọn bá ti gbé àwọn kìnnì yẹn engine kan ni wọ́n fi máa ń pa àwọn fíw yọkàn gé orí o mo ní sọ górí yẹn bọ́ọ̀lẹ̀ tó bá gé bọ́ọ̀lẹ̀ kọ́ ìyànà tá a kọ́kọ́ ti bẹ̀ àdàkà wọ́n ti dun náà nìyẹn akálàṣe wọ́n ti wọ́n ti tayọ ibi tí wọ́n kọjá ṣùgbọ́n tán bá náà dùn nǹkan ó ti ní ti Islam ní ká dú ṣé wọ́n ti gé nǹkan àbí wọ́n ti gé wọ́n ti gé ó parí kì í ṣe haram ẹ àwọn míì wà tó pé tí wọ́n bá fẹ́ pa adìẹ wọn á kọ́ finá ṣọ́ọ̀kì wọn ná wọ́n bá finá ṣọ́ọ̀kì wọn àwọn adìẹ yóò ti wá weak so wọ́n wà ara máa dún wọn so bọ́n ṣe ń finá ṣọ́ọ̀kì wọn yẹn kankan ó wọlé náà ní ṣẹ̀dá ṣé tó bá pa màálù ọmọ bá ṣe ni tẹ́ bá ọkọ̀ dè mọ́lẹ̀ náà ni kó lè wíkì tẹ́ ọmọ bá ṣe ọmọ fọ́nrán pé mo fẹ́ du ọ o tẹ́ bó dé náà ni akálá ṣe àwọn ìlànà tí wọ́n ń gbà yẹn wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú pé wọ́n fi finá yẹn mú wọn lójijì ṣùgbọ́n pípa dúdú tí wọ́n dùn yẹn náà dúdú náà nìyẹn àfi tí ẹlẹ́bọ mùṣírìkù ẹlẹ́bọ tí ń bọ òòṣà tó bá dùn àgùdọ̀ jẹ kódà kò ṣe bísímìláì sí àgùdọ̀ jẹ nígbà tó o bá ti lè establish pa àwọn tí wọ́n ń du ẹlẹ́bọ ni wọ́n tó a lóde tó ní àmọ̀jọ dọ́kítà àyàfi tó o bá tún lè rí nǹkan míì proof tó wà lọ́ndà gbogbo àwọn kan tá a ti sọ yìí sùmọ́ tí o bá ti sí yẹn kí ló tó fẹ́ fi sọ́ di haram fáwọn èèyàn pé kí wọ́n máa jẹ. bákan náà lábẹ́ eléyìí àwọn kan nínú àwọn onímọ̀ wa ni pé tẹ́nìkan bá wá fẹ́ pẹ̀ràn tó wá dárúkọ nǹkan míì tó dárúkọ ànábì Isa alayhi salatu wa salam sáà lè jẹ́ àwọn afáàní ó dá akọ rẹ̀ ó kìtà gbọ́ báyìí pé bẹ́ẹ̀ ni àwọn afáàní bí mùsùlùmí gan bá sọ pé yá Muhammad tó fi dú ẹran àníjẹ tó bá ní bísímì Muhammad tó bá fi dú ẹran àníjẹ ó jẹun níjẹran so min bá bi awla tábà gbọ́dọ̀ dá ọkọ̀ nǹkan yẹn sókè bá náà ó ń bẹnu àwọn afáàtọ̀ ní nǹkan mẹ́jà jẹ́ wàmọ́ uhilla li ghayrillah gbogbo ń tá a pa tá a fi sọrí orúkọ tọ́lọ́hún àgbọ̀dọ̀ jẹ́ ṣùgbọ́n tí ò sọ tọkàn sáà dùn bẹ́ẹ̀ mo ti mọ̀ pé yọ sọ fi tinú ń lẹ̀ áyà ni kò lò wàtò àmú ahl kitabi so gbogbo àwọn nǹkan yẹn pátá odidi báàbù ni kìtàbù àtìmọ̀ wàlẹ̀ àṣíríbà ojúpọ̀nà nǹkan jíjẹ àti nǹkan múmu gbogbo ọ̀pọ̀lọpọ̀ tíra àdìsí ló ní kìtàbù kí la wá fẹ́ sọ pé Islam ò dá sí kò sí nǹkan tó bá mọ ni kò mọ̀ kó mọ̀ sọgbẹ́ bàbá tó yá ní ìsìn ọmọ ìsọgbẹ́ Islam kò sí ní tí ò dá sí kò sí ẹ wo dókítà láyé ànábì tó lọ ń tún béèrè béèrè lọ́wọ́ ànábì pé tó ń lè lu ọpọlọ nítorí pé níbi profession tiẹ̀ kò rí sí tó burú bẹ́ẹ̀ tó rí wípé mùsùlùmí lòun òun ní ìdí ìmọ̀ òun ní ìdí revelation ìmọ̀ revelation ìmọ̀ revelation ni mẹ̀sìn ìmọ̀ tayé ni profession medical clinical medicine tó o bá fẹ́ wọná onídìí àfa ẹ dákun àfa nínú profession tiwa nǹkan yóò burú ṣùgbọ́n nínú ẹ̀sìn tó burú àbí ò burú àfa ni wàá sọ fún ọ pé tọ̀ máa ṣe kì í ṣe pé torí nínú profession yín profession yín gbà wọlé ṣùgbọ́n ó ṣe nítorí pé ó lẹ́tọ̀ọ́ nínú Islam torí pé mùsùlùmí ni ọ. àìmọye nǹkan tó wọlé nínú profession yẹn ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Islam tí ó wọlé òun lọkùnrin tó wá bèèrè lọ́wọ́ ànábì ṣe medical doctor wọ ṣe medical doctor ńgbà náà kódà nínú hadisi yẹn wọn anna tabiban sa'ala Rasulullah sallallahu alaihi wasallam doctor ni wá bí ànábì léèrè sanabi wàá jẹ́ doctor ni àbí consultant ni rárá ṣùgbọ́n fẹ́ mọ̀ dájú ẹ̀sìn lórí nǹkan yẹn ló fi jẹ́ pé dókítọ̀ lágìnà anil ulama láyẹ́gínní anil ulama tó o bá fẹ́ wọná àbí tó o bá ti sáyìn pé tọ̀ ibi tó o bá já sí dọ́gbọ̀n ìlànà kí a mọ̀ náà ni kódà kéèyàn jẹ́ ẹnjìníà kódà kéèyàn máa fọ́kùtà òkúta ni ọ̀wọ́ ń fọ́ ó tún béèrè pé dákun o níbi fífọ́kùtà yìí o ṣé nínú Ramadan ṣé mo lè gbà àwẹ̀ torí pé ṣé alágbára ni mò ń ṣe ṣé ẹ̀ mọ̀ pé ó tún ṣe kí ni o ó tún ní bùkátà ó ní imam ahmed bin hanbal rahimahullah rahmatan wasi'a ó ní annasu fi hajatin ila al-ilmi ashadda min ihtiyajihim ila at-ta'ami wash-sharab ó ní àwọn èèyàn ní bùkátà sí mẹ́ẹ̀sìn ju bọ́n ṣe ní bùkátà sí jíjẹ àti mọ́mọ́lọ́ sọlọ́fi jẹ́ pé nínú àmì páyé ti fẹ́ tán òun náà ní káwọn onímọ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run onímọ̀ tí wọ́n ń lo ìmọ̀ kí wọ́n máa tán lórílẹ̀ tẹ́yìn bá ti ń tán lórílẹ̀ ẹ̀ mọ̀ pé láyé ti fẹ́ parẹ́ يقول ما ولا توب لقوس عنوا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك